وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته دجاج أتمام إبي الله من غير دارا وسلوفي إبي كيوس كما بيت nínú ọdún oṣù méjìlá yìí ẹ jẹ àkójọ gbàgbàǹpé ní ọdún kan a sì ti máa ké kàlẹ́ndà àwọn ẹni tó gbà yìí pé oṣù méjìlá ní bẹ nínú ọdún ó pé oríṣiríṣi ọbẹ̀ nínú àwọn kàlẹ́ndà yìí kàlẹ́ndà tó sọ yìí pé nínú àwọn oṣù yìí oṣù tó jẹ́ ìjọ mọ́kànlélọ́gbọ̀n wà èyí tó sì jẹ́ ọgbọ̀n wà eléyìí tó sì jẹ́ méjìdín àbí mọ́kàndínlọ́gbọ̀n wà ní ìgbà tí kàlẹ́ndà òṣìṣẹ́ àti sọ fún wa yìí pé bákan méjì péré lòǹkà iye ọjọ́ tó ń bẹ nínú oṣù kọ̀ọ̀kan tí ọ̀gá jẹ́ gbàjọ́ ló sì jẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam fẹ́mi ash-shahru hakada wa hakada wa hakada aw hakada wa hakada wàhákẹ́dà oṣù tẹnukọ jẹ ọgbọ̀n àbí mọ́kàndínlọ́gbọ̀n alábẹ sọlọlá àlùwàlù sẹlẹ ó fi ọwọ́ rẹ̀ ó fi ṣe àpèjúwe kílódé fọwọ́ ṣàpèjúwe ó ní àwa ọmọdé ọmọ ìyá ìjọ aláìmọ̀ akọ màkà ni wa àìkòsòmọ́kọ àìmọ́kà yẹn ó ní í ṣe pẹ̀lú bẹ̀rẹ̀ fìlà ní ìgbà tó ṣe pé ètò pọ̀jù nínú àwọn mùsùlùmí àkọ́kọ́ wọn ò má kọ wọn má kà ló tilẹ̀ jẹ́ pé ẹ̀sìn Islam láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iná ló ti pàkíyèsí wa lọ síbi bó ti ṣe pàtàkì pé káwá mà. ìdí ni tó fi jẹ́ pàkọ́kọ́ ntọ́nà kọ́kọ́ sọ̀kalẹ̀ fún àlẹ́ Muhammad sallallahu alaihi wa sallam òní ẹ̀kọ́rọ́ bísí rabbika alladhi khalaq eléyìí ló fà á làwọn méje máa ń pe ìjọ wa ní ummatul iqra ìjọ máa kà á. asiri bánabẹ sallallahu alaihi wasallam bó ti ṣe fún àwọn ẹni tá a kó lẹrúgbọ lóko bẹdẹ bó ti ṣe fún wọn lẹ́yìn fún kálukú lè rárá rẹ padà pẹ̀lú kíkọ mẹ́wàá nínú àwọn ará Madina ní mímà kọ àti mímà kà yẹn ní pẹ́ni tó bá mà kọ mà kà nínú àwọn ará mẹ́kà inú tó fi kúra rẹ̀ lẹ̀ ó náà ní pé kọ́kọ́ èèyàn mẹ́wàá nínú àwọn ọmọ Madina ní mímà kọ àti mímà kà tó bá ti ṣe bẹ́ẹ̀ kọ́ mà nọ eléyìí tó máa ti pé Islam ka ìmà kọ gidigidi ẹnì kan sọ pé mi ò má kọ mi ò mo fi jọ anabi Muhammad sallallahu alaihi wasallam asọ pé ọ tẹ gidigidi ìdíje anábì bá wò anábì tó ní ká wá mú wọn wá ní mà kọ ní mà ká tó anábì sọlọ bá àti sọlọ bá wọn sàkóso yẹ pé bóṣù ti tẹ̀lé ni amakọ́ ma ká mẹ́wàá ẹni ń bẹ lọ́wọ́ méjèèjì òfin méjèèjì sàkóso lẹ́ẹ̀mẹ́ta mẹ́wàá lọ lẹ́ẹ̀mẹ́ta ọ̀dọ́gbọ̀n òtún fi méjèèjì sàkóso nígbà kejì lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta tẹ̀ kejì yìí ọwọ́ aká ọ̀kan nínú àwọn ọmọ ọ̀ká rẹ̀ ọ̀ka kù ó sì máa tètè tó sùn ọ̀bá jọ́gbàjọ́ a sì jẹ́ ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n. a sì máa tó kàlẹ́ndà tẹ̀sán Islam ńṣe làá máa ma iye ọjọ́ tí oṣù kọ̀ọ̀kan nínú rẹ̀ bá kó sínú látàrí bó sì ti fi lé àti bí oṣù ti ṣe di wípé kò rà ọjọ́ tí ń bẹ láàrin ìgbà tó kù lé sí ìgbà tí oṣù pòórá ìlànà kàdáàfì mẹyọ tọ́tọ́ wà nínú oṣù kọ̀ọ̀kan. ìdí nìyí tó ti jẹ́ pé eléyìí tó jà láti mẹyọ ọjọ́ tó kù kó sínú nínú Islam òun náà níjọ́ wo ló fi yọ ìjọ́ wo ló fi pòórá kìí ṣe pẹ̀lú kàlẹ́ndà. torí ẹ̀ lápẹ̀jọ́ ẹ̀rì sàkúrú mu ọmọ ẹ̀kúrọ̀ dàkọ̀wéémù ọ̀mẹ́lẹ́kọ̀rọ̀ nínú àwọn kàlẹ́ndà tó ṣe ike láwọn orílẹ̀-èdè Islam twenty depend lórí kàlẹ́ndà Islam kàlẹ́ndà tí wọ́n máa gbára tẹ̀jù òun náà ní dàkọ̀wéémù ọ̀mẹ́lẹ́kọ̀rọ̀ kàlẹ́ndà tó ọ̀mẹ́lẹ́kọ̀rọ̀ ẹ̀ríkẹ́ bá mi yóò déjọ́ kan tí bó tù ṣe yọ ó lè léjọ́ kan tí bó tù ṣe yọ. tẹ́lẹ̀ báyìí wá àwọn oṣù yìí báyìí ọ̀nbẹ nínú àwọn oṣù eléyìí tó ṣe é pé àwọn kò wo oṣù pa rárá ṣùgbọ́n táwọn ń wò táwọn fi mọ iye ọjọ́ tó ń bẹ nínú oṣù kò náà lò wọ́n bẹ́ẹ̀ni kàlẹ́ndà Gregoria ìyàtọ̀ tó ti wà láàrin wọn fẹ́ràn jẹ̀wẹ̀rí ìyàtọ̀ tó hàn gidigidi ni nítorí pé kàlẹ́ndà tó ń dùpẹ́ǹd láti máa yẹ ọjọ́ sí ẹ̀ lórí bóòtù tẹ́lẹ̀ á rí i pé àsìkò bẹ́ẹ̀ máa ti kankan nínú ìgbésí ayé yìí ní nǹkan tó ṣe é ṣe kàlẹ́ndà eléyìí tí ó dùpẹ́ǹd lórí oṣù bóòtù tẹ́ yọ àti bóòtù tẹ́ wọ̀ ìlànà ń kà á ẹ rí i pé nǹkan yẹn ò lè máa bọ́ síta kan náà ní gbogbo ìgbà gẹ́gẹ́ hajj gẹ́gẹ́ siyamu ramadan gẹ́gẹ́ bí wọ́n ti pè gẹ́gẹ́ bí shahru muharram láti gba àṣúra àti tàṣùwà ẹ ṣàkíyèsí pé àwọn nǹkan tí ó ní kó pẹ̀lú kàlẹ́ndà yìí ó ṣe é ṣe ń gbà mí kí hajj ọgbọ́n sásìkò òtútù ó ṣe é ṣe ń gbà mí kí hajj kan bọ́ sí àsìkò ẹ̀rùn ó ṣe é ṣe nígbà mí kí hajj kan sásìkò òjò ìyẹn ní Mẹ́kà á rí i ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ kan ọjọ́ kan ọjọ́ kan tó ń dẹ́yìn ọgbọ̀njọ́ ọgbọ̀njọ́ ọgbọ̀njọ́ tó dẹ́yìn ìgbà tó ń díjọ́ kan sóso gregoria ìgbà tó ń díjọ́ méjì sóso gregoria àìsí gbogbo ẹ̀ tó bá kóra jọ pọ̀tá ẹ mú kí ìyàtọ̀ tó sóso tó yọ ọmọ tẹ̀lẹ̀. ìrọ̀ ẹ̀ ló ṣe jẹ́ pé tó bá jẹ́ kó ọmọ tẹ́ tó bá àwọn èèyàn láwùjọ rẹ̀ wọ́n á rí tọ́pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ pé a ìdí ọkọ̀ ìdí ọkọ̀ sì máa ń lágbára gan nítorí pé ọkọ̀ sì gbẹgbẹsì ogún ọdún bẹ́ẹ̀ ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ náà lọgọsì twenty years coming bẹ́ẹ̀ ló náà rí nítorí pé ọgọsì lẹfẹ kí ni wọn wò fún ẹbí cowgirl òòrùn kò ní yí padà àsìkò tí máa ń bọ́ sí ìgbà náà ní ọgọsì yàtọ̀ sí tó bá jẹ́ pé kàlẹ́ndà Islam wọ́n lè béèrè lọ́dọ̀ àwọn bàbá bàbá nílé yín àtàwọn màmá màmá àsìkò tẹ́yìn lọ sí hajj sófin tó lọ́ mú mi àbúrò lọ́ mú kankan kan tó fi ń rọ ni àbátìkọ ẹ̀rùn lẹ lọ wàá gbọ́ tó ní kálukú ọ̀sẹ̀ ìfẹ́sọ̀tọ̀ ọ̀dọ̀ báwọn ọdún yẹn bá ti yàtọ̀ síra wọn rí bó bá ti yàtọ̀ síra wọn sí bẹ́ẹ̀ lọ́gbà tó kálukú ọ̀sẹ̀ ìfẹ́sọ̀tọ̀ alhamdulillah àwọn olùmọ̀lẹ́gbà tó sí ẹ̀ wọ́n sẹ́la ìpele yìí bẹ nínú ìbẹ̀rẹ̀ ọlọ́ eléyìí tó lọ sí fún wa tó bá sọ̀rọ̀ mọ̀gbọ́n àsìkò kan náà ni wọ́n máa jẹ́ àsìkò tó òun máa mú kankan kan ọ̀dà bíi pé tó bá ti ń bọ̀ lọ́dọọdún ẹ̀rú ọ̀ma ba àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n bá mi yọ ọ̀bọ̀ sásìkò tó ń nù gbà bá mi yọ ọ̀bọ̀ sásìkò ọ̀yẹ bá mi ká àsìkò tó ní ọ̀bọ̀ sí gbogbo eléyìí yọ ọ̀ma jẹ́ rọrùn fáwọn ẹ̀rú ọlọ́run bá wọn àwọn adúpẹ́ bọ́lọ̀ àlà ní àmẹ́tẹ̀ Islam ìdẹ̀ra ẹ̀sìn Islam ló ti ká láǹfààní eléyìí òòrùn àwọn ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ mùsùlùmí àwọn ò lè mọ nígbà tí anabi sallallahu alaihi wasallam tó papòdà tí Abubakar tọjú àrólé lẹ́yìn anabi sallallahu alaihi wasallam àwọn èèyàn kúrò ní bùkátà sí wípé ó yẹ ká ní kàlẹ́ndà kan táàfin máa kọ àkókò sí nǹkan ṣẹlẹ̀ ọjọ́ táwọn àṣẹlẹ̀ ṣẹlẹ̀ títí tó fi dárí ọmọ tọ́jú ẹgbẹ́ ọkùnrin gbáyé ni wọ́n ronú ó yẹ ká ní kàlẹ́ndà kan eléyìí tá a máa lò láti fi máa kọ àwọn àgbàtí tẹ̀lẹ́tẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnu àwọn sàhábà wa kò lórí hijira anabi muhammed sallallahu alayhi wa sallam lórí ìṣẹ̀lẹ̀ ńlá eléyìí tó ti kókò sí ìgbàgbé láéláé nínú ìgbésí ayé ẹsẹ islam sẹbẹyìn ti mà nígbà tí anabi sallallahu alayhi wa sallam wà mẹta ẹsẹ islam kọrọ ọrùn rárá àwọn kékeré gbogbo ọ̀nà àti rí pé àwọn gbé islam sí òun náà ni wọ́n ẹni tó bá tó ní àbúlé wọn tó dé káwọn ará fún ọmọ pé ọba islam ẹ̀rí pé wọn ní ti lọ́kàn balẹ̀ ọ̀nà àti gbẹ̀mí rẹ̀ ni wọ́n máa wá débi ipe ilé Arqam ibùnà ẹbí Arqam ní mẹ́tíà làwọn èèyàn sápamọ́ sí tóbi dórí ànágbà Muhammad sallallahu alaihi wa sallam ibẹ̀ ni wọ́n ti yọ ọ́sẹ̀ náà ẹ̀rí pé ìfúnlẹ̀ mọ́ni ọkọ̀ títí bẹ́ẹ̀ fi sẹ́wọ́n lọ sí Habasha nítorí pé ọba ẹnìkan ò ní rọwọ́ bàjẹ́ lórí nàìjú àwọn kan nínú àwọn sàhábà wọn gbọ́ wọn ṣe israẹli lọ sí habẹsẹ ṣùgbọ́n gbàtà wọn àti gbọrọ yìí bí àwọn ará mẹsà gbogbo wọn ti gba ẹsẹ islam lórí kókòtò ọ̀rọ̀ ní wọn padà wá sí mẹsà lórí tó gbogbo yẹn ti gba ẹsẹ islam ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ fún ọ báwo yẹn ọgbẹ ẹsẹ islam táwọn àti padà sí habẹsẹ apákan nínú wọn gbìyànjú òtún mórí ní habẹsẹ nígbà táwọn míì táwọn takùsí mẹsà olùkọ́ gbogbo bẹ́ẹ̀ ti jẹ́ àwọn náà di oṣù mẹ́ta àwọn òfin ní lọ sí habẹ́sà kọ́lá wọn tó pa anábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ láti òfin mẹ́ta sílẹ̀ tó gbé ìsìlámù ta lọ sí alimadina eléyìí tá a mọ̀ sí alihijra ìṣípòpadà láti ìlú kejìlí lọ sí ìlú islam ìṣípòpadà kúrò níbi tá a ti lè ṣe lọ lọ síbi tá a ti lè ṣe lọ rẹ́yìn sí ma pé alihijra kù màá bẹ́yẹ̀ hijira ọmọ abẹ títí jọ gbẹndà alukiyam gẹbi àdìsá nígbà muhammed sallallahu alayhi wa sallam tóní náà sanfasi ọ̀hún hijira tó xata sanfasi àtẹwà wàlẹ sanfasi àtẹwà tó xata sanfasi àtẹwà tó mímà hóyè ha hijira ọmọ tán títí títí bó fi tán wáyé o tó bó fi tán títí di ọjọ́ tó rọ̀ yọ bàbí tí ì máa wọ̀. ìjọsọrọ bá yọ gbàgbé tí tí máa wọ ọjọ́ náà ní nífẹ̀ẹ́ rájà ọjọ́ náà ní tí o bá dá torí ẹ má ti sára rẹ jẹ tẹbi wọn máa pẹ̀lú tó ń gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ọ láti ṣe rọ àwọn èèyàn fúnlẹ mọ lẹ anẹpẹtẹ fún Allahu akbar torí kọ́ sọ pé Allahu wọn lọ fìbí tó gbà nílùú táwọn yìí ó gbà fún sani ẹnikẹ́ni tó bá sọ pé Allahu akbar kí wọ́n lọ bẹ síbẹ̀ síbẹ̀ sílẹ̀ wọ́n á gbọ́ mọ́ àfi wá sí à ilẹ̀ ọlọ́wọ́ bá fẹ́ ìsìn dandan ni kágbélu kan kágbébẹ̀ títí káàfin fún níbi tí òṣèlú wa lọ́rùn láti sí lọ dandan ni kò fi bẹ̀ sílẹ̀ kọ́ lọ síbòmí ọwọ́ ni ẹ orí ló mú wálẹ̀ yìí nígbà náà wọ́n kọ́ sọ̀rọ̀ nìkan tó forí tó forí rìn wọ̀lú wọ́n sọ ike ibẹ̀ ni wọ́n fi òsì wọ́n á fi ọtí bẹ́ẹ̀ lọ́wọ́ á ti máa ti kọ̀ọ̀kan síbẹ̀ níbi tí òsì rọ̀ ọlọ́run láti sí lọ lọ síbòmí nítorí pé tó bá ju olùkà sílẹ̀ tó sì rọ ọlọ́run láti sí lọ ọ̀dà ti pè wá rí lónìí tó sì rọ ọlọ́run láti sí lọ. ìgbà míì àdúgbò ni àdúgbò tó ń gbé kò rọrùn fún ẹ láti sí lọ wọ́n fúnlẹ̀ mọ́ níbẹ̀ ògidì àwọn kìfìrí ló wà níbẹ̀ wọ́n ń fúnlẹ̀ mọ́yìn wọ́n sì ń túfòfò mọ́yìn sá pẹ̀lú ìpìlẹ̀ àmọ́rò ìlú mùsùlùmí fi hàn áyì káàdìnà mẹ̀káàdì àwọn وأرض الله واسعة إلا الله وبابه أزي أدوك الشيطان سلة فهو شياطين إلا تدوك توسي والإمام ولا تسنو هجرا به تتجوز عند القيامة النبي صلى الله عليه وآله وسلم الكتيا توسي هجرا كل مكة صلى الله مدينة ìyàlẹ́nu ló jẹ́ àwọn èèyàn sì di mùsùlùmí lápapọ̀. sáájú ẹlẹ́yìn àmùsùlùmí sàb ibùdó àbí ọ̀mẹ́yìn sọ̀bí ọlọ́hu àyè ó ti tẹ̀sí pọ̀jù nínú sẹ́ ambassadọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam lọ sí madina ọlọ́mọ àwọn èèyàn ní alukur'an ó fi pè wá lọ síbi ẹ̀sìn islam ó fi lébi kíkà nàbí òṣèlú madina ó fi ẹ̀mọ́ sílé kan sẹ́ni kò ti gba islam ṣáàtú ká nàbí òṣèlú madina báyìí hijira ni ìṣẹ̀lẹ̀ ńlá eléyìí tó ṣẹlẹ̀ nínú gbèsè ayé ẹ̀sìn islam tó ti di pé àwọn ọ̀lẹ́ wọ́n di alágbára àwọn ẹṣẹ́ ò lè sọ̀rọ̀ fẹmi kan fún ntọrọ ẹnìkan wọn dẹni tó sọkè tí máa ń sọ̀rọ̀ ẹnì tó ti gbọ́dọ̀ rọdún má subhanallah ìdí ni tí ọmọ rọdún ọmọ àwọn àyè tóbi ni òun dání kó kọjá pé hijira nabi muhammed àwọn alayhi wa sẹ́lẹ̀ láti máa dé. ìdí ni fi jẹ pé kàlẹ́ndà ìjọ iná làwọn mùsùlùmí là ń lò walhamdulillah kàlẹ́ndà yìí ó pàtàkì púpọ̀. a sì máa yí àwọn mùsùlùmí pọ̀ pàkún rárá bó ti ṣe pàtàkì púpọ̀ àwọn mùsùlùmí ọ̀ pàkún rárá ìjà ìkàkùn òun náà ní ike ẹni tó tó nítorí nínú ọ kàlẹ́ndà tó ló ń gbowó January February March òní torí ẹ tẹ́lá tí wọ́n pẹ́ pẹ́pẹ́ láti fún ọ sani bàbá kí ni tó sì tóní yọ sọ fọ ike olóńgbéni seven of November oníkàlùkù ọ̀há ilé ìtòjú àwọn màmá tí ń tẹ̀kọ́ àwọn màmá tí ń tóbi àwọn náà mọ̀ pé òní ni kíni seven of November tó ẹni tí ń gbàwé ẹ̀kọ́ ẹni tí ń gbàwé ọ̀lẹ̀ ìparí sùn lọ́dà bóyá ni màmá ọlọ́ọ̀lẹ̀ òṣè ní máa tóbi bóyá ni màmá ẹlẹ́kọ̀ọ́ lọ́nà òṣè ní máa tóbi láti fi máa dé La làwọn àgbẹ̀ bẹ́ẹ̀ ni àmọ́tẹ́ bá fi ọ̀pọ̀lọpọ̀ lè máàmù léèrè wípé kí ni jésù ní ní kàlẹ́ndà ìjọra lè máàmù ni o ọ̀pọ̀lọpọ̀ lè máàmù ọ̀sẹ̀ ni tí lè máàmù bá fẹ́ ni tí máàmù ò ní fẹ́ ni máa múná oṣù èlò nítorí pé eléyẹn wọn ní kò bí owó fáwọn nítorí bá bí owó fáwọn làwọn máa kà fún láwùjọ. kódà kàlẹ́ndà ọjọ́ wo lè ní eléyẹn tó wọ́ púpọ̀ olè púpọ̀ ẹbí wọn léèrè ẹbí lè má mú yín dábàá padà délé ládùúgbò yín ẹbí bàbá yìí máa ẹjọ́ ìdánwò ráńpẹ́ kan ni wọ́n ti fún mi o mọ àwọn akẹ́kẹ́ fún mi létí rẹ̀ kí ni ìdánwò náà ah, ìdánwò náà ní ti pẹ̀lú ọ̀rẹ́ àtìmọ̀fẹ́ yẹn aṣáájú ń jẹ ẹ̀yin náà lọ yẹ ká bilé rè bàbá yìí máa ń bá ní sọ́ọ̀ àà òtijọ́ ti tí máa wà ọ̀dà gbogbo àwọn orúkọ kàlẹ́ndà Islam àwọn orúkọ oṣù kọ̀ọ̀kan mọ́ bẹ́ẹ̀ kẹsọ̀ ó lè níjẹ́ lọ túnra mú kọ́ lọ túnra mú láti dárúkọ àwọn oṣù tó wà nù kàlẹ́ndà Islam subhanallah torí pé wọn kà á kún kó sì dábẹ́ fi kó sì dábẹ́ fi torí ẹ tọ́ba sọ fẹ́ lómi pé dárúkọ dá àwọn orúkọ su ẹ̀sìn Islam wà á lọ mọ́kà ọ̀fẹ́ lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ ó fèlì ọ̀pọ̀lọpọ̀ ó fèlì wọn làwọn ò ní fèlì àwọn ọmọ dáadáa ìlú bẹ́ńbẹ́ tí o ti bẹ̀ kú ẹ̀sẹ̀ni tọ́ba wù ẹ̀sẹ̀ni tọ́ba wù yín wò ni wa á dáhùn tó a dúpẹ́ á dáhùn mẹ́ta wù láti abẹ́ ìsọ bẹ́ẹ̀ kádẹ́yà mẹ́ta ò kádẹ́yà mẹ́ta ò tọ́ ọ̀yà wà á sọ wà á sọ. wọ́n gbọ́ wọ́n gbọ́ náà. ẹgbẹ́ nǹkan mẹ́ o ó ti dàrú jùmọ́dé àkìrà lẹ́yìn rẹ̀ mm-hmm. Mm-hmm. gbogbo yẹn sọ pé ọgbà ọtàn bí ọtàn ẹ má bá àsìkò jẹ ọba lẹ́yìn náà gbogbo ètò òtúgbà náà ọba torí pé òtúgbè ń pè mara tafar ẹ̀gbọ́n bó ṣe pé tó pé dá bàbá bẹ́ẹ̀ dìbò bàbá pè wá wá rí kí ọ̀yá yẹra. Thank you ẹ̀sẹ̀mọ̀ pé ètò tó wí náà lọ ha. ọ̀nà ka January February káà. ẹni tó kọ kọkọ lẹ́nu ilẹ̀ ìlú kọ́ ọ̀dà Abdulhalim.

mọ̀rọ̀ pé ẹ̀ náà rí báyìí ẹ rí i pé àwọn mùsùlùmí ọ̀ka ẹ̀sìn wọn kọ́ rárá ni wọn àka kọ́ rárá torí tí wọn bá ń sọ wọn ọba dá wọn wò ẹlẹ́wọ̀n gba ọ̀ọ̀ tó tó bá wù yìí tó bá rí níìsì ó túmọ̀ sí pé tẹ̀ ẹ bá jẹ́ tíṣà bẹ́ẹ̀ sì máa ṣe mú tẹ̀ bá jẹ́ tíṣà ẹ̀ kàn má ọmọdé ń gbogbo wọn máa yé mu ní pé kí ni sọ gbogbo ti sọ kò sí káwọn náà mọ tí ìbá ti certification tàbí gbàgbé ẹ̀rí kí ni kí ni wọ́n sọ sọ ẹ máa sọ di béèrè ẹ máa sọ di béèrè báyìí sọlá ìṣẹ̀lẹ̀ ṣe máa ń fi àwọn sàhábí léèrè tí kálukú ọmọ wa rẹ nígbà tí kálukú bá rí sọ ọmọ tó bá sàlàyé fún wa ẹ̀rí kí ń gbà sọ kò ní sátìsì mà torí ẹ tẹ bá délé ẹ tó bí àwọn lè má mọ àdúgbò yín léèrè ẹ̀rí pé méjì lọ́jáde yìí náà ni wọ́n jáde kọ́dà bàbá mi lè dá sí rọ̀ bàbá ẹtí tó kàn jẹ ah, ọmọ tẹ́lẹ̀ ló ń dé mi ah, mo ní kí n dá òun tó bẹ́yà ètò mọ̀ ọmọ tó dédé mi. bàbá sọ pé ah, oṣù mọ́kànlá lẹ kà kókó méjìlá ó lè fún wọn ta ó lè pè. lòun gbà tó bá ti àpò lóde lè yàn tí oṣù fẹ́ kọ́ ọmọ tẹ̀mọ̀ pé ń tó kù náà ní kíkọ́ máa lówó ó ṣe pè. torí ẹ̀ al-muharram olùsọ alákọ̀ọ́kọ́ nínú kàlẹ́ndà islam oṣù yìí báyìí kí ni tó tọ́ka sí nínú ẹ̀ kí ni ẹ̀sìn islam tọ́ka sí ká máa ṣe nínú oṣù alákọ̀ọ́kọ́ oṣù ẹ̀sìn islam ó tọ́ka sí pé oṣù yìí àkọ́kọ́ ọ̀kan ló jẹ́ nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin tọ́lọ̀ wọn bá ní kọ́ máa bẹ nínú oṣù méjèèjìlá ọ̀kan ló jẹ́ nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin tọ́lọ̀ ní kọ́ máa bẹ nínú oṣù méjèèjìlá tẹ́lẹ̀ yìí mọ àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin náà bẹ́ẹ̀ mà tẹ́lẹ̀ mà bẹ́ẹ̀ mà tọ́ al-muharram ọwọ́ àánú ẹ̀ dọ̀lùkẹ́ẹ̀dà ọwọ́ àánú ẹ̀ dọ̀lùhijja ọwọ́ àánú ẹ̀ ẹ̀ máa ní wẹ́lẹ̀ kẹrin naam alhamdulilah rọjà ọlẹlẹ kẹrin àwọn oṣù yìí ọlọ́wọ́ ti kájà lé wọ nínú ẹ̀ àyàfi tí wọ́n bá tọ́ wa níjà tí bá tọ́ wa níjà ẹni tó tọ́ wa níjà ọlọ́ni ká dá padà ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn àyípadà gbà wá wípé a lè dá máa máa da òfò sílẹ̀ lásìkò yẹn lópin ìgbà tó bá ṣe é pé lórí àtijọ́ ti Ìsìláàmù ga lóògùn yìí dálé lórí. oṣù alùmọ̀háràmù tọ́jú oṣù alákọ̀ọ́kọ́ nínú kàlẹ́ndà Ìsìláàmù yìí báyìí. ìjẹ́jẹ́ mọ̀fá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith Abu Hurairah radiyallahu أولي أفضل أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم النبي صلى الله عليه وآله وسلم أولي صلى الله عليه وسلم من الصيام يقنر صلى الله عليه وسلم ìyàtọ̀ sóso Ramadan tó jẹ́ ọba láàrin eléyìí sọlọ látọlá rẹ tẹ̀lé ti Ramadan ó náà nìkan lóró nínú oṣù ọlọ́dà ń pè ní kéde al-Muharram tẹ̀mẹ̀ fún Muharram náà làwọn báyìí èyí sọlọ lájú nínú kẹlóró lẹ́yìn ti Ramadan tọ́jú bàbá ó náà oṣù kéde al-Muharram eléyìí sọlọ lájú nínú sọlẹ́ yàtọ̀ sí sọlá tuntun sí ọ̀ràn àyà òun náà ní kìyàmù lẹ́yìn ìṣiṣẹ́ sí sọlá sí lóru òun lọ́nà ládùn lẹ́yìn sọlá tuntun sí ọ̀ràn àyà alimami muslim olóògbé ẹgbà wa ìjáde eléyìí túmọ̀ sí pé mo fẹ́ ṣe dáadáa nínú oṣù muharram eléyìí tó ṣàkóso náà nàbì muhammed sallallahu alayhi wa sallam kí n gbìyànjú láti máa kẹ́nu rọ́ṣẹ́sì fọlọ́ọ̀ nínú oṣù al-Muharram pàápàá jùlọ sẹ́mi pé nínú oṣù yìí láti ní Tasu'a inú rẹ̀ náà láti ti ní Ashura kí mùsùlùmí sagbára láti rí kó gba àwọn ọjọ́ méjèèjì yìí báyìí Tasu'a àti Ashura sẹ́mi pé nàgbà Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń gba Ashura àwọn sàhábà yẹ́n tó sọ wá nínú hadith Abdullah ibn Abbas. رضي الله عنهما ودي النبي صلى الله عليه وسلم ليله في هذا شهر يعظمه اليهود والنصارى اللي يسكن نوى يهود في النصارى كما انت في ذلك كل جزء بكسر او انواع مفاوضة عاشورة النبي صلى الله عليه وآله وسلم قل لعن الشوع الى القادم لاصومن التاسع طلب مالك يستعمل هذا الشمبو ما تبقى تزكي طلب مالك يستعمل هذا الشمبو ما تبقى تزكي Ibn Abbas oníkì ọdún tó ń bọ̀ yẹn kí àsìkò àìsíra rẹ̀ tó dé anabi sallallahu alaihi wasallam sàlàyé eléyìí túmọ̀ sí pé anabi tó ń gbà á bọ̀ ìjọba ìwà nìkan ló máa ń gbà ọdún tó wọn kú ọdún tó anabi sàlàyé tó kú fẹ̀rẹ̀ sànàbí ọ̀sàlàyé làwọn sàhábà wà pàkíyèsí ìgbẹ́jọ́ yìí tó táwọn yòówù bẹ̀ tó máa ń sàpẹ́lẹ̀ rẹ̀ èyí ti rí tó fi dẹ́kọ̀ àwọn náà máa gbà àtòsí yá mọ́ ọjọ́ yìí anabi wa ni sọ́lọ́ títí ọdún tó ń bọ̀ á gba ọjọ́ kẹsàn-án a sì máa ṣe àìsàn méjìgbà náà kò túmọ̀ sí pé ká gbọ́dọ̀ kẹsàn-án kì í ṣe súnà súnà náà ni ká gbọ́dọ̀ kẹsàn-án torí pé alẹ́ ẹ̀gbọ́n ìhì láàbì fìhànìhì eléyìí tọ́jà tí iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam tọ́ba takò ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ láti síwájú sẹ́ẹ̀lì àìsàmídìgbà náà kò túmọ̀ sí pé tọ́ba sàmídìgbà náà kò ní padà gbá mọ́ lọ́wọ́ ìwé tuntun kó tọ́lọ̀ ń bá ní kó wọ́n sàmídìgbà náà òun ti gbàdọ́ kẹsàn. torí ẹ adúgbò sọlọ pé gbogbo wa náà la gbìyànjú láti gba dáàsù wa àtúgbìyànjú láti gba àṣìwòrán eléyìí tá a ti gbà ọlọ́wọ́ bá kó gbalẹ̀ sẹ̀sẹ̀ wa. kéèyàn gbìyànjú láti jẹ́ pé nínú oṣù yìí báyìí èèyàn gba ọjọ́ tó pọ̀ nínú ẹ̀ èèyàn gba ọjọ́ tó pọ̀ nínú oṣù yìí pẹ̀lú ẹ̀mí ike òun gba oṣù ọlọ́wọ́ bá al-muharram òun ṣe sẹ́sì sọ́lọ̀ òun kẹ́nuru pẹ̀lú rẹ̀ fi sẹ́sì sọ́lọ̀ gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú ìlànà anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀ sanabi náà máa gba oṣù muharram àbí kì í gba oṣù muharram kò sí àkọsílẹ̀ tó fi hàn wá sanabi máa gba oṣù muharram kò sí àkọsílẹ̀ tó fi hàn wá sanabi máa gba oṣù muharram alimami nawawi rahimahullah ó ní kí ló dé ó ti sọ fún wa yìí pé síyàmù oṣù mọ̀hárà ọlọ́lọ́lá ti kejì lẹ́yìn oṣù oṣù rọ̀mọ́bọ́n táàsì rí lákọọ́lẹ̀ wànàbí sallallahu alaihi wasallam máa ń gbà níta rí lákọọ́lẹ̀ onáni hadithi aisha radiyallahu anha wànàbí sallallahu alaihi wasallam kò sóṣù kan tó máa ń tó síyàmù pọ̀ nínú rẹ̀ yàtọ̀ sí oṣù rọ̀mọ́bọ́n àti oṣù ṣàbẹ́n tó wà lóde tó fi tó oṣù ṣàbẹ́n sí kó ṣe sọ́nà lọ́pọ̀ wọlé oṣù Ramadan nínú ọlá àtàkùn síyàmù nínú ẹ̀ Al-Imam An-Nawawi ọ̀sẹ̀ oríṣiríṣi àwọn sábàbí tó lè jẹ́ ìdínà tó lè jẹ́ ìdíwọ́ lánàbí sallallahu alaihi wasallam gba oṣù Al-Muharram gbogbo ẹ̀ pátákórógodo kò sí èso fi hàn lọ́kàn balẹ̀ kò sí èso fi hàn lọ́kàn balẹ̀ tí èèyàn lè dìpẹ́ǹdì lé lórí pé lóòótọ́ ó lè jẹ́ pé gbélé ìjà nàbí ọ̀rá yìí ó lè jẹ́ pé kíní a ah, ó lè fún ọwọ́ ajagun ọjagun sánú rọmọtọ́ abẹ́rẹ́ bẹ́ẹ̀ tí gbogbo muharram ìgbésí ayé àtẹ̀lẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́lẹ̀ láti gbà tí islam ti dé ogun náà wá ní. tó ń torí ẹ̀ á kàn sọ pé ànábì ọgbà àìgbá rẹ̀ kò túmọ̀ sí púpọ̀ lọ́la torí pé ọ̀rọ̀ rẹ̀ ti tọ́ka sí pé òun lọ́lọ́lá jù lẹ́yìn قولي يقول لنا من الصيام يتسوس رمضان علي رضي الله عنه قولي ذلك تسوس بيري يري يتسوس بيري ثم بطن كسباء مضى النبي محمد صلى الله عليه وآله وسلم قل يا رسول الله أي شهر تأمرني أن أصوم بعد شهر رمضان إلى النبي صلى الله عليه وسلم أصولوا بالتعملات كما في الصيام لله يتسوس رمضان النبي صلى الله عليه وسلم قل إن كنت صائما بعد شهر رمضان فصل المحرم فبعدك يوابات الصيام نوصي منك يا رمضان أجاك يوصي محرم ومالك ومالك الصيام فإنه شهر تاب الله فيه على قوم ويتوب فيه على قوم آخرين فلك نوصي فلا أضاف رجع وكا يوسف رجع ومن من نوصي الإمام abdullah ọmọ imaamu ahmed ibn hanbal olùgbé àdéhùn ìjáde àti àwọn míì ọ̀nà tó sì gbà wá ó fẹsẹ̀ rìn lẹ̀ ó túmọ̀ sí pé iṣẹ́ olóore ọ̀kan nínú oṣù olóore eléyìí ṣẹ̀ríà tó pàkíyèsí wa káṣẹ́ nínú oṣù yìí òun náà ni asiyam asiyam ìkànnì rúfẹ́sì fọlọ́ bákan náà a rí pé nínú àwọn oṣù olóore eléyìí islam ló fi pa wá láṣẹ ló fi wá lóṣù nínú oṣù yìí báyìí òun náà ni sùyàmù àṣùrà àti tààtùwà àṣùrà àti tààtùwà tolukpa nabi wa muhammed sallallahu alayhi wa sallam ó máa ń gbàdúrà àṣùrà ó sì máa ń pa àwọn sàhábà láti nípa àwọn náà gbà. ṣùgbọ́n nígbà tó kú dẹ̀dẹ̀ tí anabi oṣù lé ayé sílẹ̀ bẹ́ẹ̀ bí hadith abdullahi bin abbas ló ti sọ wọn ni ya rasulullah innahu yawmi tu'azzimuhu al-yahud wa nasara ọjọ́ táwọn yahudu máa pálí àwọn nasara náà máa pálí kílẹ̀ wá dé tí èsì táwọn náà fẹ́ fara jọ wọn bẹ̀ faqala rasulullah sallallahu alayhi wa sallam anabi wa kíyàsí ọlọ́run kò máa bá ó ní fẹ̀yìdà al-aam muqbil insha allah sọ̀nà tẹ́tẹ̀ tó bá dọ̀ tuntun bọ̀ pẹ̀lú gbọ́lọ́ àtúgbàjọ́ kẹsàn-án pẹ̀lú jọ́kẹ̀wàá. قال فلم يأت العام المقبل حتى توفي رسول الله صلى الله عليه وآله وسلم قد سنبو ببان أبي العيس كان أبي في العيلة إلى سمسك إلى وسولوري إلى ذات الإسلام كنت كاسي من وسوي باي قلنا لكذا عاشورة أتتاسوعة أتلو باتبينه لا يبيعه على قصة سوسوكاسي إيه سلام بابدا فو إيه كو لبا من وسوي كسنتبروني باي dáhùn. nínú àwọn àṣìṣe eléyìí àwọn èèyàn máa ń ṣe nínú oṣù yìí báyìí òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ní sọ̀láṣù àṣúra wà sọ̀láṣù àṣúra ọlọ́wà òun wà ní sọ̀láṣù àṣúra. agbẹ̀rù wà láàyè ẹni ẹ nígbà tó kí n tẹ mọ òdìdí ń tẹ́lẹ̀ lọ adúgbò fọlọ èyí tẹ ẹ mọ ẹrẹgẹdẹ gbọdọ sọláàtù àṣúra olùkọ́ yìí ti gbẹ́rí ẹ ẹ̀rí kan yẹn náà fúlà rẹ̀ rí sọláàtù àṣúra alìmọ́ mùsùlùmí yóò sèé rahimahulọ́ nínú fúra rẹ̀ alẹ́ẹ̀lì almọ́bíà àbí alẹ́ẹ̀lì almọ́sùnúwà nínú fúra rẹ̀ yẹn ọ̀sán nípa rẹ̀. ṣùgbọ́n sọ wípé hadithi tó sọ nípa náfìlà àṣúrà hadithi mawdu'a irọ́ ni wọ́n pa mánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ ṣé náfìlà àṣúrà wà kò sí o tóra ti ti omi wọn kọ irọ́ ni o wọ́n parọ́ rẹ̀ mánàbí sallallahu alayhi wa sallam tòyókè ni rawahu al-majahil àwọn ẹni tá a dá màlọ́ gbà wá àwọn ẹni tá a dámọ̀ àwọn ni wọ́n gbà wá. tọ́ eléyìí jọba torí ẹ̀ sábàrí táwọn kan kó jọ lọ́jọ́ àṣúra wọ́n ní sẹ́yìn náà ti sàlùwàlà àlùwàlà ti kíni àsìkò mọ́gírì kò sí tó àsìkò ìṣá ò sí tó wọ́n ní náà fi là àṣúra ni torí gbogbo rẹ̀ náà lè yàn máa rí gbàmbẹ́ á sọ pé àbí gbogbo aburú àbí gbogbo aburú torí wọn tó bá ti takuta níbi sọlọ lọ àdùsẹlẹ wọn sì rọrẹ mbẹ tó bá jẹ orí nǹkan dájú ní kékeré oṣooṣù yọ padà hàn sí ipa burú mi. tọ́ ọ̀dà tí ẹ̀ bá gbà yẹn wọlé wọ́n ti ní kí wọ́n lọ rí sí àdúrà àṣúra wọ́n ní àdúrà kọ́ra tọ́jú àdúrà àṣúra eléyìí àgbọ́dọ̀ kà ní òru àṣúra àti ọjọ́ àṣúra òun náà gan alára àdádálẹ̀ àdádálẹ̀ làdúrà àṣúra ìyá ìjọba bá ní síra kan tọkọ sínú rẹ ìtọ́jú ẹ̀rọ àṣírọ́ wà rẹ̀ láti sínú bracket bid'atun munkara bid'atun munkara tó ń sọ wàá bá kú káwọn ọmọ rẹ ọmọ lérò pọ́nà ni tòótọ́ bá ti wá kọ́sí pé bid'atun munkara wà wá sáyẹn rẹ̀ pé èmi mọ kọ́ bẹ̀bẹ̀ tó dàtà ọmọ rẹ òní sí nàtọ́ bá kú. ìran àwọn ọmọ ìjọba wọn sọ pé ah ìtìdájú wa máa ṣe nìyẹn náà tó bá yẹ kó kọ̀ lórí ẹjọ́ kọ́mọ ẹ bá sọ wípé ẹ bá sọ fẹ́ẹ́ gbà àdúrà tó àdúrà nílé o mo sì tó fẹ́ẹ́ lọ́dọ̀ bàbá mi ẹ̀yin ló sọ pé sáwọ́ sórí fún lọ́dọ̀ bàbá rẹ náà ẹ̀yin gbàgbà síra lọ́dọ̀ rẹ ni wọ́n á kọ́ pé dùn àwọ̀ àṣúrà àwọn arínú bracket bàbá sọ pé bẹ́ẹ̀ àtọ́n mọ̀ ń kàrà ọ̀ kátẹ́ o dùn àwọ̀ àṣúrà bàbá rẹ kọ́mẹ̀ntì bàbá rẹ sọ pé àdáadáa lẹ̀ tó dúró ni ẹ ṣàkíyèsí o káwọn ọmọ wa sọ pé bídà tó mọ̀ ń kò túmọ̀ sí pé bídà tó hásánà kan wà o ha àwọn olùmọ̀ọ́mọ sọ pé bídà tó mọ̀nkárà kó lè máa mọ̀ tó kò sí bídà tó dáa ni ìyẹn ní pé náà ìgbà tá a gbálẹ̀ ti ta tó bá ń pa ìtumọ̀ rẹ̀ nìyẹn torí ẹ̀ títí àdáda lẹ̀ ní kọjá ilé ìjọba ọ̀bìnrin náà sábà ọ̀pọ̀lọpọ̀ ló kókó láti ọ̀dà sílẹ̀ ẹ sì mọ̀ pé ikú ọ̀dọ́dọ́ àrùn ọ̀gbẹ́ ikú dùhàwù alifawùsùn àdéhùn pé àdúrà yẹn o àwọn kútúbà lọ́wọ́ àmbẹ̀ wọn kọ sọ́wọ́sì yàtí bẹ̀ ìdá wọn kà tìlú wọn kìá òun náà wà mbẹ̀ pété o bá ti ka yàtí tọ́ o ọba àjọgójì lẹ́ka o ọba àjẹyẹ̀kan lẹ́ka o sẹ́fà kà ìdá wọn kà tìlú wọn kìá iye tẹ́ ẹ bá kà o ẹ wà kẹ kútúbà yìí lẹ́yìn rẹ̀ kútúbà tuntun tí ma ń zọlọ́ lọ́kùnrin ha mi fún láyé tó kọ̀sọ̀dọ̀ ọlọ́run àbùkọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kọ̀sẹ́ni kátó múnádókò tó tọ́ka sí àfọkọlọ gbé kalẹ̀ ní àforí hẹ. nínú rẹ̀ a rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orúkọ ló wà mẹ́tí kì í ṣe sọ́lọ̀ wọ́n ń pè nǹkan míì sọ́yà tó sọ́lọ̀ bí kò mọ̀tò pé yá sẹ́mùsẹ̀ yá ìlú àdẹ́dẹ́ bí ìlú sẹ́dẹ́dẹ́ bí ìlú níbẹ̀ tó lè rí wàhálà bí ìlú tìtìlà bí ìlú gbogbo àwọn kan yẹn wàá máa ṣé ó ti ẹ̀yẹ kọ́ mọ ojoogun rẹ ni tìbá tìgbà tí wọ́n ti wà láyé ló ti yẹ kó mú kó láìbírì rẹ àbí òye wa àtìgbà tí wọ́n ti wà láyé ló ti yẹ kó mú kó because àwọn ọmọ alágídí lè wà nù àwọn ọmọ rẹ sòfò àtàtì jogún ẹ lọ́dọ̀ bàbá wa ẹnì kó lè sọ fún wa kókò dà sẹ́mi tó sọ bàbá wa ni gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ olóògbé òun ọmọ nǹkan kan bá yóò sì máa fi ti bàbá rẹ̀ ṣèkẹ́wọ́ sẹ́mi tó sọ bàbá ni sọ bàbá tó wọ́n wá mọ̀rọ̀ pé yé wa ha idha iftakharta bi aba'in lahum sharafu qulna sadaqta walakin bi'sa ma waladu tó bá sọ àwọn bàbá rẹ̀ sí yàrá tó fi ṣe fáàrí àtọ̀fọ̀ èké bẹ́ẹ̀ni àwọn bàbá ni àwọn bàbá rẹ̀ àwọn èèyàn làwọn bàbá rẹ̀ àwọn olùmọ̀ làwọn bàbá rẹ̀ wọ́n máa bú ni wọ́n fi sílẹ̀ sáyé kí ni wọ́n já mọ́ kí ni wọ́n já mọ́ torí ẹ kí ni wọ́n já ma kí ni wọ́n já ètò pé kí ni bàbá rẹ já ma wọ́n bí ọ kí ni wọ́n já ma torí ẹ inú ti jẹ́ ike ẹ má sì síra tí ọ̀dà alẹ̀ fáwọn ọmọ yìí jogún torí yọ bẹ́ẹ̀ nù àwọn ọmọ ètò ńlá gidi díẹ̀ tí ọmọ sọ pé tọ́wá kékeré yọ ọ̀dà ni bàbá mi ọ̀gá kọ̀ wé sí tí ò bá tiẹ̀ dá ni wọ́n ìbá ti mú wọn láìpẹ́ wọn torí ẹ gbogbo tí ò bá ti dá ẹ mẹ́jọ tọ gbogbo kékeré kan àdúrà kékeré kan àdúrà kékeré kan tó àbá ti bá súnà mọ ẹsọ nù mélòó la ti lè ṣe nínú ìtọ́ wa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam dáàbò wa wájú àtọ́sàkóta ànábì sallallahu alaihi wasallam torí rẹ̀ àdúrà jọ Àṣúrà náà àdàdà lẹ̀ ọ̀dà sẹ́mi fi al-Muharram kàlẹ́ndà tuntun bẹ̀rẹ̀ Dhul-Qa'dah kàlẹ́ndà kàtà ok síkọ̀ ayé kásádùn àbẹ̀rẹ̀ ọdún muharram la bẹ̀rẹ̀ sa tí kò yẹ ká ṣàdúrà bẹ̀rẹ̀ ọdún káfí mùsà síbẹ̀ máa ṣe ẹ má parọ́ síbẹ̀ máa ṣàdúrà bẹ̀rẹ̀ ọdún áá tọmọ kọ́ pa màálù lọ́dún yìí wọ́n tó bẹ̀rẹ̀ yìí o ọlọ́kókó rẹ̀ ti wá o ẹ ẹ sọ́kè kúránì ẹ̀yin náà lọ sọ pé ẹ sọ́kè kúránì kẹ́ ẹ má para gbogbo àwọn àdáda lẹ̀ burúkú àbí ẹ ẹ sẹ́ máa. ṣe ẹ ṣe ma àbí ẹ ṣe rí bọlọ so ó túmọ̀ sí pé àdúrà kọ́dún bẹ̀rẹ̀ àdáda alẹ̀ ni àdúrà kọ́dún bẹ̀rẹ̀ àdáda alẹ̀ ànọ́ni ni kátó débi tọ́dún ti parí àdúrà kọ́dún parí náà kọ́ adada alẹ̀ lona. àdúrà kọ́dún parí àdáda alẹ̀ lónà sọ àdúrà kó tù bẹ̀rẹ̀ gbogbo àdádálẹ̀ àdúrà kó tù parí gbogbo àdádálẹ̀ adúpẹ́ kọ́ lọ́gbọ́n wọn ṣe bẹ́ẹ̀ lẹ́yìn abẹ́yẹn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kẹ́kẹ́ ní rẹ̀ lẹ̀ àdádálẹ̀ ìpè oṣù kan bẹ̀rẹ̀ oṣù kan parí àdádálẹ̀ lẹ́yìn náà ń bẹ́ẹ̀ nu sáwọn mùsùlùmí ń kọ́sí àwọn nàkọ́ra mọ̀rọ̀ kó gbogbo oníkálukú wa ẹ̀ bùkátà kọ́ sẹ̀sẹ̀ máa sọ fún yín pé áwò abẹ́rẹ́ màá bẹ́ẹ̀ láwùjọ wa yìí ṣé bẹ́ẹ̀ máa gbọ́ nínú rẹ́díò gan náà sọ́ọ̀tì sọ́ọ̀tì ẹ mọ̀ gbọ́dọ̀ tí ń pariwo pé bí màá tó parí oṣù làbí àwọn ẹmọ́gbàdì nígbà tí a tó so wọn júmọ̀ àtàwọn mùsùlùmí wọn tó mú. abẹ́rẹ́ nǹkan náà wọ́n ní júmọ̀ àtọ́ parí oṣù làbí àwọn ìsọjí alágbára ti parí oṣù. àwọn mi lè sọ pé ìsọjí alágbára ti bẹ̀rẹ̀ oṣù júmọ̀ àtọ́ bẹ̀rẹ̀ oṣù. Ah, ah jọmọ àti àjẹ ẹ wá wò apá àbúgbà ni àwọn mùsùlùmí táwọn náà bá ṣàdúrà parí oṣù àti bẹ̀rẹ̀ oṣù sunday tó bẹ̀rẹ̀ oṣù là áwò lọ́wọ́ náà kó wọ́n sẹ́yìn ní nàìjíríà. wọ́n lè fi sunday tó parí oṣù sunday tó bẹ̀rẹ̀ oṣù wọ́n jọ wọ́n pin mọ́ra wọn lọ́ni ẹ̀yin ẹ̀mú wá ń bì ẹ̀dí káàánú ọ̀mú ti ń bẹ̀. subhanallah àdádálẹ̀ wọ́n sì fi kọ́ sí àwọn tani àwọn àlọ́ wọn máa ṣe irú rẹ̀ ẹnìkan wá béèrè wá ní ẹ̀dá kí ìdájọ àti olóso eléjà wọn máa ṣe tọtọ àbí ọ̀tọ̀ ah tọtọ àdáda alẹ torí tí ọba tọ tọba jẹ ìlànà ànábì sọlọ lọ àdìsọlá náà ọba bẹ̀rẹ̀ rẹ̀ ok ànábì ọbẹrẹ rẹ̀ àwọn sàhábà ọba ti gbọrọ kẹlẹ náà ànábì sọlọ lọ àdìsọlá tó ẹ máa ṣe o wọn àti tí a ti ajẹ tó ń gbà tí àwọn asálàyé bá inú bá bí gbogbo àwọn jama rárá káàtó ṣe bọ́ láti ọdún tó ti pẹ́ táwọn afá sọpọ́tọ́ gbọ́dọ̀ àwọn afá gbà lóde kan ni wọ́n wá ti tọ́ sọ púpọ̀ tọ̀ àti à ah, ẹ̀yin afá gbà pẹ́yìn dà pẹ́yìn sọ pé nǹkan tọ́ <laughs> ìgbàlódé wa sọ púpọ̀ tọ́ kò burú gbàdé pọ̀tìrà kan lórí kí ni ìdájọ́ káàdì ẹ̀ máa ṣàdúrà ní parí oṣù parí oṣù kí sì ni ìdájọ́ ká máa gbàdúrà kálí oníkálukú ẹni wọ́n máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè sọ pé ẹ̀yin làdúrà kọ́ lọ ní sunday yìí o ó ti kóra rẹ sí gbèsè wọ́n ti dákò olùkọ́mọ́lẹ̀ wọ́n ti lọ ọmọ rẹ ran túláàsì wọ́n ti máa dáná ọkọ̀ kò sí ti sókì dáadáa tó kù fún mílù olùkàlùkù ọ̀kọ̀ọ̀kọ̀ sọ ọ̀ràn ẹ̀yà àtijọ́ nkalẹ̀ ń bẹ̀ ọ̀jẹ̀ sí ọlọ́run ọ̀là ọ̀ àjàjà kò sí ẹ̀rọ lọ lówó ooo ọ̀dọ̀ ní ilé ẹ̀ka tó ọmọ yìí wà. àbẹ bẹ́ẹ̀ kò sẹ láhàúlà wà lákò sẹ ilé ẹbí láì. ó lé pé láti jẹ́ ìṣe òsì ẹ̀ka tó ọkàn náà lábẹ́ kó ló do ló ná. tí òsì ẹ̀ka tó ọkàn náà gbogbo wàhálà títí ayé wọn dà wàhálà títí ayé rẹ̀ sáà ló ṣe ká tó ọkàn. torí tí àdúrà bá dọ̀dọ̀ rẹ̀ ó lówó tó fi gbé lárugẹ owó gbé adada lẹ ní jama kí ló dé tó fi jẹ pé adada lẹ máa wú àwọn Yorùbá gánà rí kí ló dé tó fi jẹ pé wú àwọn lẹwù gánà rí wọn ta wà kankan kírẹ́ẹ̀tì náà ní ọdún bẹ̀rẹ̀ agbọ́dọ̀ ṣàdúà ọdún parí agbọ́dọ̀ ṣàdúà nínú àdáda lẹ onáni pé Muharram bẹ̀rẹ̀ ìsinmi kájí kílá nísinmi ẹ rí i pé ní state level láwọn state ká ní south west yìí wọ́n ń di kílá nísinmi wọ́n ní ẹ bó làwọn ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe báwọn dìklẹ́ ẹ new year new year tàwọn gregoria àwọn dìklẹ́ rẹ̀ nísìmí bó làwọn ṣe ní dìklẹ́ ti ìjọba nísìmí ṣé báwọn mùsùlùmí náà wà lórílẹ̀‐èdè èyí ń dàbí kóòtù flat àníkẹ́ dálẹ̀ fún wa tẹ̀lé kọ̀ yẹ wá. àníkẹ́ dá kóòtù Islam sílẹ̀ ẹ̀ní kọ̀ yẹ wá àmì ẹ̀ ń dá ìsinmi tí ò lórí lọ́wọ́ ẹ̀ ń dá alẹ̀ ìlẹ́yìn náà ẹ̀ ń dá ìsinmi tàwọn olóòtú alẹ̀ gbọ́dọ̀ ẹ̀ fẹ́ fẹ́ rẹ ìṣẹ̀ṣe àbẹ́ kílẹ̀ ń pè é aha wọ́n ti dá alẹ̀ wọ́n ní torí pé àwọn ẹlẹ́fọ̀ọ́ ń bẹ láàrin àwọn báwọn fún wọn lẹ́tọ̀ọ́ wọn kó pé àtìníkà ẹ bá wa dá kóòtù lẹ̀ ẹni kò yẹ wa kóòtù islam ọ̀yẹ wa àmọ́ ká máa ṣe ìsinmi ìjírí ọ̀yẹ̀ wa ẹ wá ra wọn lè máàmù náà àwọn tó yẹ fún ọjà tẹ́tẹ́ islam òun wà lọ pé wọn lọ pé jọ sórí pápá <laughs> ẹ̀kọ́ ọdún olówó ẹ̀kọ́ àjọyọ̀ kíkí ni ọmọ yín bí máa torí délé ara dáadáa lẹ̀ náà lélẹ̀ yẹn wọ́n bí imáàmù Malik léèrè rahimahullah wọ́n ní sàlẹ̀ máa fọjọ́ jùmọ̀ sàlẹ̀ máa fi sinmi ó lè rárá o kò sí ní tọ́jú rẹ̀ kálukọ́ gba abisẹ́ rẹ lọ. gbẹ́bí alimami nọ́rọ́sù aljẹ́t bẹ́tí tẹ sọ nínú síra rẹ̀ albayan pọtàṣe ọgbà wa lọ́dọ̀ imam Malik wọ́n léèrè wíkí ká máa fi jọ jùmọ̀ ká máa fi fẹ̀sìn sí òbúrú ó lọ أبي أقول الله فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون تبعت كاري صلاة الجمعة الجدي اسمه كالوري له اما اقول قالوا قولي سنو سيري قالوا قولي سنو سيري جاتي لي رايي وان اجاتي ara wọn àdáda lè náà nìyẹn àdúrà bẹ̀rẹ̀ ọdún àdúrà eléyìí ò ṣe nínú lànà eléyìí sọlá fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. bákan náà tùràrí tùràrí eléyìí eléyìí táwọn èèyàn máa fi ní ìgbà tí oṣù muharram tó bẹ̀rẹ̀ wọ́n máa ń pè ní bukuru ashura tiwari aṣura wọn wá dáná sí wọn máa gbé wọn lọ mọ́ṣáláṣí wọn máa gbé wọn gbogbo ààyè ìpè yóò ṣe gbogbo aburú jìnnà sáwọn èèyàn yóò sì mú kí gbogbo dáadáa máa jẹ́ tiwọn àti pé gbogbo ẹni sábà sàṣì gbogbo ẹni tó tó kótó bá ti wò ìturarẹ yìí ló lè gbogbo ẹ̀dá mi ìgbàgbọ́ wọn ni adúpẹ́ fọlọ́ lórí àdáda lẹ̀ yóò ti sí láfíríkà áfíríkà wa dúdú àmọ́ wà láfíríkà àtàwọn lárúbáwá àwọn áfíríkà lárúbáwá ní north africa gbogbo erubidà yìí wà lọ́dọ̀ irú misra yẹn irú libya erubidà yẹn wà lọ́dọ̀ tiwọn tunisia aljazair maghreb a bidà fìdí sọlẹ mbẹ so gbogbo àwọn eléyìí àwọn ní gbogbo erubidà yẹn tó so muharram bá ti bẹ̀rẹ̀ wọn máa dáná sí turari ló kọ pé turari yẹn kọ yóò sì dìnnà nìyẹn múri wá bá ní ìgbàgbọ́ wọn nù àtìtì máa ń ké àdìsọ́kọ̀ burúkú lélẹ́yìí àdìsọ́kọ̀ tí ò lórí lọ́wọ́ àdáda lè tí ọba dùn rárá nítorí pé sáǹbà ń wàtọ̀ torí ìsìlámù tó kọ́ wa ní tá a máa fi wàtọ̀ látòjúwe àwọn wàtọ̀ fáwọn ọmọ wa bí bá a ti máa dáná bisọ̀lọ̀ lọ́wọ́ fi wàtọ̀ fáwọn ọmọdé wẹ́wẹ́ أعيذكما بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل شيطان ومن كل عين لامة ومن كل شيطان أعيذكما بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة أنا بما في وصف الحسن أتي الحسين ẹlòmíì gbọ́ ọkàn yìí mú mi pé ẹ nígbà àti sáwọ́dí èyí ò tó sọ pé peter wà jẹ olójúkó kó wà àwọn àjẹ akọ́mọdé akọ́mọlọ tẹ́ wà ẹ̀ ẹ́ lọ́ọ̀rẹ́ tó kù máa ẹgbọn nkaba ọ̀rọ̀ yìí bí kùmà tọ torí ẹ ẹrí tí wọn ti ṣe kíní kọmọ ọmọlọ́run tóní nǹkan fúnra ara rẹ onú òtútùmọgbàrí ni gbogbo gbójúkútú tó bá wù kọfọ ìdí nu tó fi dẹgbẹ tí wọn sọ ọmọ ọmọláyà onú òtútùmọgbàrí ni ọmọ sọ̀rọ̀ okòwò wọn tún lè sọ mí máa ń dùn. torí ẹ ọmọ gbọ́dọ̀ bọ pátá ń tó ń fẹ́ yàgbẹ́ ẹrù oríṣiríṣi ń di ọmọ ọrùn ọmọ owó ẹyọ ni ìfowópamọ́ ni wọn ọmọ lọ́rùn tọmọ kọ yarí fún rẹ títí pọ ọgbà wọn táwọn dàgbà àti àná àwọn sọmọ àwọn àwọn sọmọ pọ fẹ bọ ọkọ pọ òkú burúkú ọmọ mo ti ẹ̀rẹ́ nìkan lánàá irú ẹ̀sìn yín ló náà ṣe á ah, irú ẹ̀sìn ẹ̀yìn ẹ̀sẹ̀ mùsùlùmí torí lọ́dọ̀ tí wọn ẹni bá ti ṣe na ẹ̀sìn yín ló ń ṣe pé irú ẹ̀sìn yín ló náà ṣe ẹ̀yin kọ́ kúkúrú là ń ṣe. wọ́n wá mọ́mọ́ rẹ ó ń ṣerú àdúrà yẹn fún wọ́n wò pé à ọjọ́ tí ṣe ìtọ́mọ sọ́jà ti jẹ́tọ́mọ jẹ kó o ti ro láti kékeré ibi tá a wà ilé pọ̀. àbí ẹ̀fọ́ lè máa sọ ní yorùbá lẹ́wù ibi tá a wà ilé pọ̀ ta lọ́ wa lè síbẹ̀ yìí náà ni sẹ́lù ló lé ní àbí ẹ̀yẹ̀ ti ń gbé bẹ̀. náà èpè ọ̀yàtọ̀ ojú fẹ́mọ́ ọ̀yàtọ̀ ojú ọ̀yàtọ̀ ẹni tí ń gbé bẹ̀ lọ hmm, àwọn tí ń gbé àyè lọ àwọn ni iṣẹ́ kọ́ dá fọmọlàkejì àwọn ni máa bàtàrà àwọn jẹ ṣùgbọ́n kò sí bí òkun àwọn ọ̀daràn ti tẹ̀lé yìí tó tẹ̀lé tó gbà fọlọ́ tí ò lè fi àdúrà tó wá látọ̀dọ̀ anábì Muhammad sallallahu alaihi wasallam tí ò lè fi jáda àyàfi tí wọn náà bá jẹ pé ẹ tó ẹ tó kò lè gbà nígbà tí wọn náà bá ti jẹ pé òun nígbàgbọ́ sí ní tó wù lẹ́nu. أعيذكما بكلمات الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة أو أن حسن المسلم وهذه هي transliteration أتتما رسيوبا lọ́nà tó fi rọ̀ ọ́ lọ́rùn láti wù tù ètò kọ́ ọmọ kọ́ fọlọ́mọ lórí tábàlá mú lé ọ̀la là á mú gbogbo ojúkojú tó bá wù ọ́ kọ́kọ́ irọ́ lásán kò ní fọ́ torí pé tó ń wí lẹ́nu kò sí sọ̀ ńbẹ̀ tọmọ fún wọn náà wí títí títí ògidì aburú ló kunu lé ayé rẹ bó wa lọ ọmọ sì lè rí sọ ọmọ ò lè rí sọ ọmọ ò lè rí sọ ọmọ rìn kúmọ bí tó ti fẹ́ sí i tó ń gbó tilé máa ṣàdúrà yẹn fúnra ara rẹ oníkọ́mọ́dé bẹ́ẹ̀ máa ò lè ò lè ò lè ò lè ò lè lajúlẹ̀ bí kálukọ́ wọ̀ gbogbo rẹ̀ sìn yín wọ̀ fara máa ókè àti wọn náà ló wọ̀ àti wàlìjẹ́ náà wù ọ́ ibi tá a ti rí sọ ìdí tọ́lọ̀ fi hàn nàbì Muhammad sallallahu alayhi wa sallam nínú àdáda lẹ̀ òun náà ní wípé nínú oṣù Muharram apáta nínú àwọn tó máa ṣe kútùbà jùmọ̀ ọmọ wa sọ̀tún lórí mímbàr yọ̀ọ́ onílọ́jọ́ Àṣúrà ọjọ́ tó pa al ọmọ àlì lọ́pàá ní Karbala ọlọ́kọ́ lánàá àwọn ìtọ́pa ọlọ́kọ́ sọ́dọ̀ àwọn òṣèlú àdádálẹ̀ àdádálẹ̀ kò sí nínú ìlànà eléyìí tó yẹ kí gbogbo wa pátákó abárẹ́ ní ti ń bẹ́ẹ̀ kápálẹ̀ ni ma kò sí nínú ìlànà kò sí nínú ìlànà àwọn ẹni rí torí ẹ bákan náà nínú àwọn àdádálẹ̀ ó náà ní ìwọ́de eléyìí táwọn kan máa ń ṣe tó bá ti di jọ àṣúra tó máa ṣe ìwọ́de ká gbogbo ìlú ipa àwọn ọ̀gbẹ́kẹ́ni tí wọ́n mọ̀ ọ́mọ̀ ẹni tó gbàgbéra kó dàmà tó ní olè rántí tó ní ìmọ̀ lọ́jọ́ tó pa àlùfẹ́sẹ̀yìn nígbà náà wọ́n kọ́ tí ká para tiwa náà tí ká para wa ni ó tún aburú jáì àwọn míì nínú wọn wọn wá chain ẹlòmíì ọwọ́ bẹ ẹlòmíì ọwọ́ àrùn wọn mọ̀ á fi sára wọn wọn mọ̀ fi sára wọn wọn ma sẹ wọn ma fi sára wọn wípé fidan lẹkẹ ya Hussein fidan lẹkẹ ya Hussein fidan lẹkẹ ya Hussein pé àwọn fi ẹ̀jẹ̀ àwọn táwọn ń ta sílẹ̀ lónìí àwọn fi ń fi ra padà fẹ́mi ìwọ Hussein ẹ ẹ̀rí tó di nígbà tó fi ra padà tó bẹ́ẹ̀ rí tó di irọ́ lẹ́sìn. àwọn ṣíà àwọn ló máa ń dẹ́sẹ̀ ẹ̀ wò ṣé ní títí ó sì máa fi gbára rẹ̀ gbogbo àwọn òfófó tẹ́lẹ̀ bá má irú tí wọ́n ṣe fi ra àwọn sọ ẹ̀rù kálukú wọn wà kún fẹ́jẹ̀ láti sọ yìí pé ó wù àwọn láti fara gbá ìrora díẹ̀ tó dùn káwọn ọ̀nà káwọn ó tiẹ̀ mọ báwo lára ṣe ní alùpùpù tó ń gbọ́ tó ń pa eléyìí ò lànà ò lànà ọmọ wa sì wọ́dù ká pọ́lọ́pàá bá kú ọ ibi tá a bá kú ọ lọ àdúgbò fọlọ́ torí lóyún sínú ẹ̀sìn Islam tọ́lọ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam. kama wọn lana àwọn tọpa kama lana àwọn tó ṣe kínní kò sí lọ́dọ̀ tiẹ̀ kò sí lọ́dọ̀ tiẹ̀ wọn fẹ́ẹ́ bí adájọ́ tiẹ̀ ti jẹ tiẹ̀ ti jẹ àbí sáwọn kan tí wọn lọ pé jọ sí mọ́sálásí kan ní mẹsì ní Al-Qahira wọn tó ní Masjid al-Husayn Masjid al-Husayn ìgbésẹ̀ ni wọn ti Husayn sí wọn àlọ ọmọ sunkún wọn mọ bára dálẹ mbẹ ẹni tó ọmọ forí rẹ sògiri bí ìgbà tí èèyàn gbá bọ́ọ̀lù tí nborí gbá bọ́ọ̀lù wọn máa forí gbógiri wọn máa forí gbógiri bí ẹni tí wèrè ń ṣe. pé o fẹ́ kó yọ kó a'udhu billah àkọ́kọ́ náà pé mọ́tíláṣí Hussein ibẹ̀ ni wọ́n ti Hussein sí tẹ́fẹ́ yẹn náà ti máa pé rán ni ìmọ̀ ni wọ́n pa Hussein sí Karbala Karbala ìmọ̀ wọ́n ti sí Karbala ibi tí wọ́n pati ibi tí wọ́n pati nìyẹn ibi tí wọ́n sẹ́tì nìyẹn. wọ́n lọ gbé pósí kan tó jẹ́ pé bí kéèyàn mú bọ́ọ̀lù tó wá sí fúláwà wé tó sí fúláwà wé wọ́n á gbé sínú àpótí yẹn wọ́n á lórí Hussein agbórí rẹ̀ wá láti òjijì Karbala ẹgbọ́rọ̀ gbọ́rọ̀ burúkú wọ́n sọ di ẹran tí wọ́n kùn wọ́n sì arábìkan wọ́n sì orí bòmí wọ́n sọ mọ́sálásí yẹn ní mọ́sálásí torí ẹ̀ lọ sí ń bọ́ àwọn afa azhar wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa lọ sùn dání lẹ́kọ̀ọ́ ní mọ́sálásí wọn wọ́n ní àwọn halaqat ilmiya tí wọ́n fi máa ń kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ mọ́sálásí wọn bóun ní sì máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ní mọ́sálásí kàtà tí ń ṣe bídà tí ń sì ní máa ti kọ̀ fún wọn. ìṣẹ́wọ̀n pé lọ́dọ̀ tí wọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀dà àwọn afáàzáàrí ti pọ̀ nínú ẹni tí ń lọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ mbẹ́ kí ló dé tẹ́ ẹ̀ máa rí sọ́ńtà ìdásẹ́ ní kọ̀ọ̀kan wa èyí ti rí torí ẹ̀ ká máa wá pàǹsì ìwọ́de ká máa bára jẹ́ kí ni wọ́n ní ká ṣe lọ́jọ́ àṣúra ọ̀sìyà ṣé ìwọ́de ni èyí ṣe ìwọ́de o wọn lẹ́yìn tẹ́ǹtẹ̀lẹ́ fún náà ibà ẹ̀ ẹ̀jẹ̀ káwọn mùsùlùmí wọn mú àwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní history ṣé àwa la ń jẹ́ kó ọmọ ni àbẹ́yìn aláìlórí lọ́wọ́ tẹ̀ ń ṣe wọ́de àwa la ń jẹ́ káwọn èèyàn máa ń tọ́sẹ̀lẹ̀ ní ìṣúlẹ̀ ṣùgbọ́n lọ́nà tí wọn ò fi ní takò Islam lọ́nà tí wọn ò fi ní ba Islam wà jẹ́ kí ni wọ́n ń pè ń ṣíà ìjà ń pè ń ṣíà ó dá lórí pé máa dá lórí pé máa ṣèwọ́de náà ni báwọn kan gbẹ̀tọ́ àwọn kan ẹni tó ok ẹ̀yin tẹ́ wọ́n ń jà fún ẹni tó ti kú títí ẹ bá gbà fún ẹ̀jì táyé ni ẹ̀jì táyé fẹ̀tọ́ rẹ̀ lé lọ́wọ́ ìbáwọn sí àyèsí ti wà tipẹ́ kí ló dé tí wọ́n àrí gbà fún wa kí ló dé tí wọ́n àrí gbà fún wa gbàtà sì máa gbé ṣíì àṣìyà nǹkan tẹni tó ṣàdá dálẹ̀ rẹ̀ kò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n dálẹ̀ ni bóòlù ìṣòro ajẹ́ kọ̀ǹdíṣọ̀n tẹ́yọ̀ ọ̀dùn àlùjẹ́nà bóòlù ìṣòro ajẹ́ kọ̀ǹdíṣọ̀n tẹ́yọ̀ ọ̀dùn àlùjẹ́nà ìbá nípa làákà imam ahmed rahimahullah wọ́n ṣe pàdé kálukú ti bọ́ bàtà ta imam ahmed ti kó bàtà tiẹ̀ wọlé ọwọ́ akọ̀síwájú ahmadu bin hanbal irú èrò tún lè léyìí ibẹ̀ yìí náà rí pé gbogbo wa òde la bọ́ bàtà sí ó ní bẹ́ẹ̀ ni mo ní sèpè lẹ́bọ̀ sínú lọ́gbà mi èrò àwọn ṣíà lọ́gbà mi àwọn ṣíà náà wọ́n bẹ́ẹ̀ jọ fún kùnlùkùn fáà ẹ̀rù àwọn ṣíà lọ́gbà nítorí mo rí ka pé àwọn ṣíà lẹ́yìn ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n máa ń jí bàtà kù mí. <laughs> jí bàtà kù báwo wọ́n ṣíà wà lẹ́yìn ànábì. ọ̀kẹ́ kò sí ṣíà lẹ́yìn ànábì bóò lè jẹ́ ṣíà ó sọ̀rọ̀ ajẹ́ kọ̀ǹdíṣà àti wàlìjẹ́nà. eléyìí túmọ̀ sí wípé àwọn ṣíà yẹn àwọn làwọn tó dá gbogbo ọ̀pọ̀lọpọ̀ rọ́bìṣì wọn yẹn sílẹ̀ ẹsẹ̀ wọ́de ẹsẹ̀ kìíní ẹsẹ̀ wọ́n kò fẹ́ sì wọ́de ẹ̀rí pé nàìjíríà ìgbà wọ́n fẹ́ sì wọ́de débi pé ìjọba ó mú wa torí pé inú kí ìjọba ó mú wa ìní wọ́de yẹn ló túmọ̀ sí pé ọ̀sọ̀ pé torí pé táwọn bá mú wọn gbogbo ayé ọ̀gbọ̀ pé kí ni wọ́n ń ṣe sọ́ọ́ fi mú wa wọ́n ń ṣe aṣura ilé ìjọba àwọn ẹsẹ ká lọ sóṣù sọfà ó túmọ̀ sí pé lóṣù muharram nítorí wà ń bẹ̀ ó náà ní sèyà ẹjọ́ bá fẹ́ ṣe sèyà kó ṣe sèyà ẹjọ́ bá ti lè ṣe kọ́kọ́ kó ṣe àṣúrà àti tàṣùwà bó tilẹ̀ jẹ́ pé al-Hafiz ibn Hajar rahimahullah wọ́n ní àdìsí kan wá nínú musnad ti alimami ahmed rahimahullah níbẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní nínú kọ́ ọjọ́ àti ọjọ́ kẹwàá àbíkọ́ ọjọ́ àti ọjọ́ kọkànlá sẹ́yìn mọ̀ pé tí wọ́n bá gbàjọ́ kẹsàn àtijọ́ kẹwàá ó ti yapa sáwọn yahood tó bá ti gbàjọ́ kẹwàá àtijọ́ kọkànlá ó tún ti yapa sí àwọn yahood alḥafiz wa gba ọ̀rọ̀ kan wa látọ̀dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ àwọn ń sọ yìí pé tó bá tiẹ̀ lè gba ọjọ́ kẹsàn ọjọ́ kẹwàá ọjọ́ kọkànlá ọ̀dà púpọ̀ ìyapa hàn ń bẹ̀ gidigidi sosùgbẹ́ sọ́kàtì wa balẹ̀ sí ni pé tó o bá gbàjọ́ kẹwàá àti àtijọ́ kẹsàn àti tó o àti Ọjọ kọkànlá àmọ́ ìjọ kẹta ìjọ kẹwàá ìjọ kọkànlá rárá o torí kẹsà àdìsí ló mú wa ìjọ kẹta ìjọ kẹwàá ìjọ kọkànlá ọgbà àdìsí ló mú wa inú kọ gba àti ìjọ kẹwàá àbí kọ gba kẹwàá àti kọkànlá wà ní subhanallah wọn rántí gba lágbè wọn rántí gba fọlọ́ ìgbésùn kọ́lọ̀ má dẹ́kẹ́ mi rẹ̀ ọ bọ́ títí ọdún tó ń bọ̀ ni tí ọba bọ́ títí ọdún tó ń bọ̀ àyè sì gbọ́ láti ṣe kíni láti gbà ṣùgbọ́n tọdún yìí kọ́ sáadà wà wà ó ti lọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ẹ jẹ́ ká lọ oṣù sọ́fàr oṣù sọ́fàr ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìmọ̀ká ni wọ́n máa ń ṣe àdádálẹ̀ tó pọ̀ nínú oṣù sọ́fàr báyìí tó oṣù sọ́fàr bá ti bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ wọ́n lọ gbé wàhálà wọn ẹni bá ní wàhálà ogbe gbé padà bẹ́ẹ̀ bí àwọn ti máa hàn tó wọ́n lọ gbé wọ́n bẹ̀rẹ̀ sí ní hàn tó ní sàlám sàlám sàlám gbogbo àyà tó ní sàlám náà Al-Qur'an ni wọ́n sàlámùn qawla min rabbir rahim kọ́kọ́ tahiyyatuhum yawma yalqawnahu sàlám sàlámùn ala Ibrahim sàlámùn ala ilyasin. sẹlẹ̀mù nàlẹ́ musa wà ọ̀hún gbogbo ẹ̀ wọ́n kọ gbogbo àwọn àyà wọ́n hàn tó sùn sọ́kà ló bá ti bẹ̀rẹ̀ tó bá ti wá hàn ọ̀rọ̀ àpọ̀ tó bá ti di ní ẹgbẹ́ alárùbá tó gbẹ̀yìn nínú sùn sọ́kà wọ́n wà pọ̀ mu pé ìsọ́nù kí ló dé ọ̀là burúkú nínú sùn sọ́kà eléyìí ni ọjọ́ ìsọ̀fà wọn eléyìí ni ọjọ́ ìsọ̀fà wọn. wọ́n sọ wọ́n mú bí àgbo ọmọ òkú alùbáríkà nù wọ́n tún máa gbọ́nra àwọn pé ṣé ẹ̀yin ti ẹ ti mú sàlámù ti mú sàlámù <laughs> gbé sàlámù tó kálukú náà sàlámù àwọn onídàánú àwọn o kálukú wọn máa mú wọn máa lérò pé wọn máa burú lọ eléyìí àdìsọ́kàn burúkú tí ọ̀dà ni o àdìsọ́kàn burúkú tí o kálukú gbòó. ẹ̀sọ́ yẹ pé ẹ̀sí alukurani tẹ bá ti ka ẹ̀ mọ̀túmọ̀ rẹ̀ ẹni tó mọ̀túmọ̀ rẹ̀ kéfì ṣiṣẹ́ wọn á fi alukurani mọ́lẹ̀ wọn mọ̀ wọn hàn wọn fẹ́ dàgbò ó lè sọ pé sọ́dọ̀ tó wọ ogójì ló gbọ́dọ̀ hàn mú bàbá yìí náà mọ̀ sọ́dọ̀ kúnlọ ẹ̀ káti ẹ̀ tó hàn tó yẹ sọ kó tó hàn tó bá yọ kan gbogbo ọ̀run rẹ̀ yóò ti kanko gbogbo ọ̀run rẹ̀ yóò ti kanko kàtúwà sókòtò.

ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo ẹni tó bá mọ̀ káwọn kan ṣe bẹ́ẹ̀ kọ́ takò wọn kọ́ takò wọn kò sí nù lànà. bákan náà èrò kéèrò tó ń lọ rò kó sùn sọ́fà pété abá kọ́ létí abá ti kúkú lọ sí létí akọ́ kó sùn sọ́fà á ilé yẹn ò ní tura. tó abá ti tìrà mọ́tò tá a bẹ̀rẹ̀ sí ní gbòòrò sùn sọ́fà á àbùkù nìyẹn ọkọ̀ tí ó sábà fi kú nìyẹn ìgbàgbọ́ wọn ni pé àgbọ̀dọ̀ gbéyàwó lóṣù sọ́fà aburú náà já sí. ẹ̀rí tẹ́lẹ̀ mi náà máa bèrè pé oṣù tó yẹ fi ìgbéyàwó yẹn sí mi ìfaramọ́ kí ló dé mi ìfaramọ́ wọ́n rí ìrẹsì mi pé kí n má ṣègbéyàwó lóṣù yìí <laughs> ta ló rí ìrẹsì ọ ta ló rí ìrẹsì rárá rẹ wọ́n wá rí ìrẹsì ọ àwọn òbí lẹ́ẹ̀ ta ló ní gbogbo oṣù allah ta ló máa ń mọ̀ọ́lẹ́ wa allah ta ló máa ń ti aburú dànù allah lórí ọ̀dọ́ wa jama ó di ọwọ́ wa ká sọ̀rọ̀ àfọ̀n tí ọ̀dà tóbi sọ́kà bá ti dé àwọn ọmọ mi má fi bọ́tà lọ́lú má fi bọ́tà lọ́lú aburú ńlá mi lóṣù tóbi sọ́kà bá ti dé a ah, ṣáì sáàdà tí ìṣe òní mílìkì ńlá máa mú a bá fi mílìkì sí adáran kí ló dé ọlọ́dúnrún sọ̀rọ̀ táwọn bá ti lè jẹ bọ́tà àbáwọn ọmọ mílìkì àbúrò ọ̀sẹ̀ ìrọ̀ lásì. pọ́sẹ̀ tá a lọ mí ló ti sọ̀fọ̀ òye mu ẹja gan rí ẹ̀sán ní ìsìn kátó pẹ́ẹ́rẹ́ abẹ́rẹ́ nǹkan bẹ̀ ẹnu kọ́ ọmọ ajẹ́ kínú kí ló máa jẹ náà ọ̀rọ̀ sóyà mílìkì náà nìyí sá fún mílìkì kí ni ọmọ ẹ̀jẹ̀ ẹ̀dá kan sọ fún mi ẹ̀ pàmò ẹran náà ní pàmò torí àti àbẹ̀ ọ̀tá àbẹ̀ ìdájọ́ ẹran nìdájọ́ pàmò kí ni pàmò bò ẹran kí ló wà ní pàmò ẹran kí ni nǹkan náà kí ọmọ ẹ̀jẹ̀ yọ ọmọ ẹ̀jẹ̀ ọjọ́ gbẹrẹ fún ni ó síra rẹ̀ torí ẹ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ní í ṣe bẹ́ẹ̀ tọ́ba tí àti ìjọ sátidé àtijọ́ làrúbá nínú oṣù sọ́fà wọn máa sọ́ra fún gbogbo àwọn nǹkan wọ̀nyí. gbogbo rẹ̀ dára dá kẹ́tẹ́kẹ́tẹ́ jágbájágbá játijàti yìí ìsìláàmù kọ̀ ìsìláàmù kọ̀ torí ẹ ẹlòmíì ìyàwó rẹ̀ gbóúnjẹ kalẹ̀ ó sì fóúnjẹ lẹ̀ ní sọ́dún pẹ́ẹ́jà ń bẹ́ nu ọbẹ̀ oṣù sọ́fà làwọn ti wà ó sì jọjọ sátidé àbẹ́rẹ́ irú ìtọ́ ọmọ ẹ̀sìn tó ìwọ́sẹ̀ lọ́jọ́ sátidé tó fi jẹ́ kó sòrò súnmọ́ lọ́jọ́ sátidé òórùn ní kùlàlà ó lọ́ wọ́n gbọ́dọ̀ wọ́n lọ́jọ́ sátidé pé arídìkì òun lòún rẹ̀ dàbí abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ arídìkì tiẹ̀ dàbí eruku tó kù sí yàrá tí wọ́n á wọ ẹ̀dá bẹ́ẹ̀ náà ni ìsìláàmù wa ta gbogbo eléyìí pẹ̀lú ká nàbẹ́ sallallahu alayhi wa sallam ọ̀ òní àtẹ̀yàrá tó ṣẹ́rẹ̀ àtẹ̀yàrá tó ṣẹ́rẹ̀ mi máa tẹ̀ra aburú mọ́ nǹkan kan pé òun lọ dá sí aburú sèyàn kì í sọ lọ́n ìṣẹ̀bẹ̀sọ̀lọ̀ ìṣẹ̀bẹ̀sọ̀lọ̀ bí àdéjọ sọ yìí pé torí pósù sọ́fàr làwọn sì gbéyàwó níyàwó yìí ò ṣe dáa ẹsẹ̀ ẹsẹ̀ òsì ló gbé wọlé ẹlẹ́sẹ̀ ẹsẹ̀ ẹbí ló gbé wọlé ìwọ́n ń kọ́ ẹsẹ̀ ẹwọ́n ni wọ́n gbé wọlé. irọ́ lásán àbí torí sọlọ ń gbàdúrà rẹ ló ṣe mọ wá rẹ bẹ́ẹ̀ kó fi sọlọ ń bá gbàdúrà rẹ kì í mọ wá rẹ òun náà ni wọn mọ òsì nígbà tó ti òsì lọrọ lọ ń gbàdúrà rẹ ó bí ma gbàdúrà rẹ tó bí ma ọkàn wa dé kò tètè wọn bá fi wọn wà òsì kò burú bí àwọn bá wọlé ẹsẹ fún ló gbé wọlé. irọ́ Yorùbá pọ̀ ìgbàgbọ́ tó ti takò ẹ̀sìn Islam pọ̀lọ́dọ̀. bákan náà èèyàn kó sílé ló fi sọ́fà ọ wá ní àhà abájọ ìjọpọ̀ sínú lẹ́yìn ká má kó àgbákò. oṣù tá a kó bẹ́ẹ̀ ni òun ká lè má mà wọ́n kàn lọ sọ́dọ̀ àfa àkàkùtọ̀ ilé yìí. Thank you. Ah, ah, sọ̀fàrù ó lè pé sọ́fà wàhálà mi. so nítorí ti eléyìí báyìí eléyìí ànábì pé ní sọ̀tọ̀sọ̀lọ̀. tọ́ àdìmọ́ mùsọ̀lọ́rọ́ ni oná ti ẹgbàá wọ̀rọ̀ jáde lẹ́gbàá wọ̀rọ̀ tọ́fẹ̀sẹ̀ rìn lẹ̀. ànábì sallallahu alaihi wasallam ni lẹ́yìn sẹ́mi náà máa ń tọ́fẹ́ yára ọ̀ tọ́fẹ́ yára lẹ́. ọ̀ tẹ́kẹ̀ fẹ́ràn ọ̀ tọ́kọ̀ fẹ́ràn أو تسحر أو تسحر له وسنين واو أنا كان àgbẹ̀pẹ̀ nǹkan kan lásán lè dá faburúsì ọ̀ àbí wọ́n mọ̀ gbà bẹ́ẹ̀ ẹnikẹ́ni tó bá gbà pé nǹkan kan lásán ó lè dá fi aburúsì ọ̀ àbí wọ́n mọ̀ gbà bẹ́ẹ̀ kò lè tọ́ka nínú ọmọlẹ́yìn anabi wa sallallahu alayhi wa sallam. bákan náà ẹnikẹ́ni tó sagbégbá àbí wọ́n bá sagbégbá kò lè tọ́ka nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam bóbá ẹ̀ mọ̀kọ́ alágbègbà àwọn náà máa ń fọkùn níta alẹ́ bí ọ̀pẹ̀lẹ̀ ni òun náà lágbègbà àmọ́ máa ń tóbi jọ̀pẹ̀lẹ̀ lọ olórí kò fẹ́ fi wo ntọ́pamọ́ gẹ́gẹ́ bí àwọn tẹ̀sùbá náà ni agbègbà tí wọ́n ni náà máa sọ tẹ̀sùbá lẹ̀ ọ̀sà agbègbà lẹ̀ nù bàbá alágbègbà òun náà sọ tiẹ̀ lẹ̀ yọ̀mọ̀ ẹni tó gba anamisọ̀lá sọ̀lá ẹni tó gba agbègbà gbọ́ ẹni tó ń ta agbègbà fúnra rẹ̀ àbí wọ́n ta agbègbà fún ọ̀sọ̀ agbègbà alẹ̀ fúnra rẹ̀ láti wo kílọ̀ lóòrù láti wo kílọ̀ lóòrù àbí wọ́n mú àbí wọ́n mú gba ẹni tí wọ́n bá agbègbà rí gbọ́ kò lè dọ́kan nínú ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. kẹ́ ẹ máa wo pápá àwọn màmá màmá o ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti yín o nítorí ájú ọmọ ájú ọmọ tẹ́ ń bá ká lórí rọ o ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ màmá màmá wọn ni máa ń lọ ilé olóògùn o àbí ẹ̀kọ́ lù hmm? àbí àwọn kọ́ ni máa lọ olóògùn àwọn nìyàwó nítorí ọmọ ọmọ ọmọ sì wá sí náà rọrùn. wọn lọ gbogbo ilé olóògùn pátá korongodo kò lè dá fọmọ ju tọ́lọ̀ nǹkan ọ̀lẹ̀ lọ kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́tù ti bá tiẹ̀ jẹ́ látàrí tójúbọ lẹ́yìn tùbẹ́yìn lẹ gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí ni tùmọ̀ borí rọ́tẹ̀ ti sórí tùbánu Islam lẹ́kù kí lẹ̀ wá wà lọ sílé olóògùn kí lẹ̀ wá lọ sílé olóògùn wọ́n tún fi borí rọ́kà sórí wọ́n tún kọ̀kọ́ kú kọ̀kọ́ sí lára tó jẹ́ máa ó tún pé ìbòrí rán ó ti lé babaláwo àlàtà láti kila lagbójúlé làyílá ilà láwo lagbójúlé kí ló wá gbé yín délé babaláwo kí ló gbé yín délé babaláwo wọ́n lè àjọ ọmọ náà ni àjọ ọmọ èwo kẹ̀kẹ́ fẹ́ sórí bú rán torí ọ̀dọ́ wa wá àwọn ni máa lọ́ọ́ lé olóògùn jù wọ́n báyìí àwọn ni máa lọ́ọ́ lé olóògùn jù nítorí kó lè dá fọ́ kó lè dá fọ́ wọ́n sì ń sàkíwọ́n náà rọrùn torí délé kò lè jọ́ka nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tó bá sagbégbá àbí wọ́n sagbégbá fún. ọ̀wùsẹ̀ sàhárà ọ̀wùsẹ̀ sàhíràlà ẹni tó pidán àbí wọ́n bá sàtìyàn wọ́n gan lọ́ọ̀mọ́ lọ́ọ̀mọ́ sàtìyàn ọ̀wọ́ sàtìyàn fúnra rẹ̀ àbí wọn náà lọ bẹ nìkan lọ́wọ́ ẹ̀ kọ́mọ́ sàtìyàn kò lè jọ́ka nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam àwọn mùsùlùmí ìsológun kò jẹ́ yọ àwọn mùsùlùmí ìsolóògùn wàhálà sáàyọ àbáàtò gbówó kí ni gbówó nù pé ọmọ tó kí ni jẹ gbówó nù pé ọmọ tó ṣé kí ó náà ní túmọ̀ sí pé èèyàn gbówó tí ọba ọmọ tó sọ̀rọ̀ ká gbọ́ nítorí wọn pè ń ọwọ́ ló gbówó àti babaláwo ni ọ àti pàápàá mẹ́ẹ̀ẹ́ túmọ̀ rẹ̀ ní kí ni babaláwo Nigeria limited. torí ti eléyìí ẹ̀rí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa òpìdá dìde ni wa anábì ní kò lè jọ́ kan nínú ọmọlẹ́yìn kò lè jọ́ kan nínú ọmọlẹ́yìn ọ̀dọ̀ wa jama ká tún ẹ̀sìn wa ṣe ẹni tó gbọ́n ló máa ń tóra rẹ̀ kókó di pé yóò dàbá mà ẹni tí kò gbọ́n rárá yóò ní òun fẹ́ rí bí tírí nígbà tó ń bá kú báwo ló ṣe máa rí fún nínú sàárè òun ò rí kọ́ni ẹlòmínú ni ìwé bọ́ọ̀dù bá sọ fún ọ pé tí ó máa jẹ́ síyà tí ọlọ́bùn oṣù wàhálà oníkàlùkù náà dàtí ẹ̀jẹ̀ tọ́ anabi sallallahu alayhi wa sallam onílà àdúrà wàlà tìyàrà wàlà hàmà wàlà safar wàlà ghawl rawahu ahmed wa muslim anabi onílà àdúrà kò sí àárẹ̀ kan kò sáàrùn kan tó máa ń tìka ara rẹ̀ ràn. àyàfi kọ́ ọ̀ràn pẹ̀lú àti ọlọ. àrùn kan sèyàn àrùn tó máa ń ràn àrùn yìí ò lè dáràn àyàfi kọ́ sí ọlọ ń pẹ̀lú ẹ̀. bàtẹ́lẹ́ yóò túmọ̀ sí pé ká máa bá ká ká o. akáni gbogbo ọwọ́ rẹ̀ ẹni ń yọ yìí ojú gan ń yọ òtútù pin lásán àwọn àjọ jókòó ẹ̀ńtọ́rọ̀ twenty six àwùjọ bíi lẹ́ẹ̀ tí bá mi sọ pé fẹ́rẹ̀ mìíràn mẹ́tẹ́gbọ́n ní ìwà ọ̀rọ̀ sọ mìíràn ẹsẹ̀ sá fún aká ẹgbẹ́ bó ṣe sá fún kìnnìún. ṣùgbọ́n àrùn kan ò sí tó lè fi ká ara rẹ̀ ràn àyàfi pẹ̀lú ìyọ̀ǹdọ́ lọ. wọ́n dá pé ara kò sì sí kankan lásán tó lè dáfa burú séèyàn láì sáàtì ọlọ́wọ́n bá ń bẹ̀. ìrètí ẹ̀ sọ pé tó bá wọ irọ́ lásán wọ́n fẹ́ ti mọ sábàbí irọ́ lásán rẹ̀ nísìn wọ́n lọ pé yàrá ọ̀dà mọ̀ kankan tọ́ntara rẹ jẹ wọ́n fẹ́ rajà lọ́dọ̀ rẹ ọ̀hún sọ pé ẹ̀dá pẹ̀lú ọkọ ọmọ lówó kó mu wá fún mi lè fẹ́ nìkan ló wọ lọ́gbó tọ́lá gbogbo bá fẹ́ jẹ pẹ̀lú gbàgbọ́ tí wọ́n ní pé tó ń bá gbowó rẹ̀ directly òkùtọ́ bá wọn inú gbígbọ́ wọn sálásán gbọ́ nìyẹn bákan náà ọṣẹ tí àwọn bá fi ń wẹ̀ tí àwọn bá fi ń fabọ́ ẹ gbọ́dọ̀ fi wẹ̀ irọ́ lásán ọṣẹ pọ̀ lẹ́yìn bákan náà kẹ̀kẹ́ tí àwọn fi ń wẹ̀ ọkọ̀ gbọ́dọ̀ fi wẹ̀ irọ́ lásán kò sí fẹ̀ bákan náà tẹmọ sọ yìí pé ẹ ẹnìkan ló jí kò yìí ẹni àìjí ẹni àìjí tààlà àìjí tààlà àìjí rí irọ́ ọmọ àwọn kámẹ́rà nulẹ̀ rẹ pé ta ni kọjá náà kò lè mẹ́ni tó fẹ́ lọ jí so gbogbo eléyìí rubbish nonsense tí o jáma kankan ọkọ ló fi ṣe ayé àwọn yorùbá yìí ńlọbi kan kọ tẹlẹ ọ ah, ojú ò ní gbà lìmàdá ó lè fèsì ló ń kọ tọ́ba tí wàá kọ́ sẹ́sì ojú ò ní dànù abẹ́rẹ́ rí nǹkan bẹ̀ tó gbogbo eléyìí irọ́ lásán tí yorùbá ń bá ká ni irọ́ lásán eléyìí tí yorùbá ń bá ká anábìnrin wàlá hàmà kò sì sí ẹyẹ kan tó ṣe pé sọ́ba bà lé orí òrùlé kan àmì ìpàbùrù òsì onílé yẹn ni kò fẹ́ yẹn náà bí ẹyẹ òwúwí torí gbàgbọ́ àwọn alárúbáwá náà láyé ìjàlélẹ́yà ó ní pé ẹyẹ òwúwí sọ́ba bà lélé kan ó túmọ̀ sí ìpàbùrù òsì onílé yẹn yorùbá lẹ́bù náà kọ́ bẹ́ẹ̀ ni sọ́ba fẹ́ yẹ òwúwí lọ́dọ̀ yorùbá ẹ̀yà jẹ́ nìyẹn lẹ́yìn òun tó bá sojú bí ojú ìyàwó tó náà máa wò pé tó ní sọ́ra rẹ̀ ha yorùbá fún hmm? àjàjà báwọn òwúrọ̀ akọ́lé síbi sílẹ̀ nǹkan tó rọra ya níbi ilé yín hóò ilé àwọn àjẹ́ ní yorùbá lẹ́wù tọ́ tí òwúrọ̀ bá bà lórí ilé yà kọ̀bá àjẹ́ funfun kọ̀bá àjẹ́ dúdú kọ̀bá àjẹ́ aláwọ̀ funfun má dé yorùbá mọ̀ pé wọ́n ti kọ́ ń túfọ̀ bàbá wọ́n tún fọ bàbá ńlẹ̀ wọ́n ti mọ̀ jẹ́rẹ̀ arábìnrin kò sí ẹyẹ kan tó ṣe pé bíbá rẹ̀ lórí òrùlé ilé kan ń ṣàpèjúwe pàbúrò ọ̀sẹ̀lẹ̀ sí ẹni tó nílé yẹn. wàlá sọ́fàrù kò sì sí oṣù sọ́fàrù kan tọ́jà kábúrú ibi tá a lọ torí gbàgbọ́ sí wa ní kí anything tẹ̀ bá tilẹ̀ ṣe lóṣù sọ́fàrù kò níyanjú sí rere ilé àmà ba gbogbo nǹkan jẹ pẹ̀lú gbàgbọ́ òdodo sẹ́ni torí bí Mas'ud radiyallahu anhu ó ní kò sẹ́ni kan nínú wa o àyàfi kí nǹkan yọ fẹ́ máa ṣe táwọn ẹ̀ máa ti ní tó bá ti ń tẹnu mọ́ nǹkan pọ̀ jù yọ fẹ́ máa ṣe gbogbo yẹn ó wá ní ìbọ́nà ọba dúró lódodo lọ́mọ bí ti dànù gbà pé orí ò lè wá láti ibi kankan àfi látọ̀dọ̀ lọ aburú ò sì wá láti ibi kankan àfi látọ̀dọ̀ lọ Allahumma la ya'ti bi khayrin illa anta ولا يدفع الشر إلا أنت ولا حول ولا قوة إلا بالله هو أنه حديث ما تسمع قل لك الدعاء يسمع في التي يروى كما يدان تسمع لك ولا قول وسيسي ويكا ìwìn ara àwọn fámílì àlìjẹnu onígáwòlù ni yorùbá máa ń pè ní ìwìn kò sì sí ìwìn kan tó lè dá faburú sẹ ẹ wà ká nínú àwọn ọ̀tá yorùbá yẹn ẹ̀kíní kan ògbójú ọdẹ nínú gbó kíní kankan ẹ̀ máa kà ya. elu ìwọ̀n olójú kan ìwọ̀n olójú pàkọ́ ìwọ̀n ẹlẹ́sẹ̀ kan ìrọ̀ lásán síbẹ̀ bá lọ ni àlọ́ lásán àlọ́ lásán torí rẹ̀ kò sí ìwọ̀n kan tó lè dá saburú sẹ́yìn dáadáa ọ̀dọ̀ tani ti máa wá àìdá ńkọ́ ọ̀dọ̀ ìtànàbí bọ́lá wọn bá wa dúró gbàgbé dáadáa ò lè tí ọ àfi kọ́ sọ́dọ̀ ọlọ́run wa aburú kan sì lè tí ọ àfi tọ́ bá sọ́dọ̀ ọlọ́run bá wa kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa ọmọ sí wa ó lè aburú jìnnà sí wa. lẹ́yìn oṣù sọ́fà oṣù ọlọ́kàjàmá Rabi'ul Awwal ah! oṣù ńlá nìyẹn oṣù ńlá nìyẹn pàápàá lọ́dọ̀ àwọn aládàáda alẹ̀ pọ̀lùpẹ́ yìí náà ti gẹ̀ẹ́sì ẹ̀rí náà sì máa lẹ pósítà wọ́n wá lẹ títí tọ́gbọ́n òfìjì kò tó wá bá Rabiul Awwal pósítà kínní ọ̀ bí ànábì mi sallallahu alayhi wa sallam wọ́n bẹ nìkan pé ẹsẹ mọlì ẹsẹ lóṣù Rabiul Awwal ẹlòmíì tó kéde tiẹ̀ ní Rabiul Thani ẹlòmíì gbèsè ẹsẹ Jumadal Ula ẹlòmíì gbèsè ẹsẹ Jumadal Akhira ẹlòmíì gbèsè ẹsẹ Rajab ẹlòmí ṣàbẹ́ẹ̀n ẹlòmí rọmọbọ́ọ̀n ẹlòmí fẹsẹ̀ sí ṣọwàl ẹlòmí fẹsẹ̀ sí bẹlkẹ́ẹ̀dà ẹlòmí fẹsẹ̀ sí bẹlẹ́jà kọ́dà ẹlòmí fẹsẹ̀ sí mọ̀hárà ẹlòmí ní tọ́fà wọn ni kò yẹ yín ni ẹ láyé wa wọn ni anábìjọ́júmọ́ la bì àbí òye wa <laughs> ojúmọ́ la bì torí ẹ agbọ́dọ̀ máa ń sayẹyẹ bá a bí lójoojúmọ́ yìí ok round the clock ìlọjọ òbí ànábì sallallahu alaihi wa sallam torí ẹ a oṣù yìí oṣù yìí kò sí àkọọ́lẹ̀ kanu sẹríà ike sọlá tó ká yàtọ̀ ẹ ṣe nù ẹ kò sí àkọọ́lẹ̀ nu sẹríà pé zikiri kan ọ yàtọ̀ fẹ ṣe nù rẹ kò sí àkọọ́lẹ̀ kanu sẹríà pé ìjọsìn kan tó yàtọ̀ ẹ ṣe nù ẹ kò sí àkọọ́lẹ̀ nu sẹríà pé wọn nínú kan ọ wà nu sẹríà tẹ ṣe nù ẹ sàrà kan tẹ ṣe nù rẹ kò sí àkọọ́lẹ̀ nu sẹríà kọjá sẹ̀rí ọ̀sọ́ yìí pé ọdún kan wà nù ẹ̀ sísè kan wà nù ẹ̀ sẹ̀rí ọ̀sọ́ bẹ́ẹ̀ sẹ̀rí àti ọ̀sọ́ bẹ́ẹ̀ tọ́ àjọké Rabi'ul Awwal ọmọpamọsẹ̀ kúrò nínú gbogbo tí wọ́n lọ́mọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sí ń tọ́ka ìkókò pẹ̀lú ẹ̀jẹ̀ ànábì Yusuf alayhi salam ẹ̀ka àwọn ọmọ ìyá rẹ̀ parọ́ pé kòkò jẹ ìkókò gáwọn ò rí òun náà ò rí wọn òfin ló sọ sọ pé kòkò jẹ tọ ẹrí pé tí ìsìlámù sọ pé àmà ṣe tọjọ ọdún ọdún àlọjọ júmọ àjúmọ ọdún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ inú ọdún tí ìsìlámù mú wa Eidul Fitr àti Eidul Adha àwọn ọdún tí wà nù. òsì tàbí ṣùgbọ́n nínú tá a mà nínú tàn oníkó sì yìí ni wọ́n bí anabi wa sallallahu alayhi wa sallam ó sì tún dájú bákan náà pé ńgbà tí ànábì kú inú oṣù yìí náà ló tún kú oṣù tá a bí ló kú lẹ́yìn ìgbà tó lè yọ ọdún tó lọ́wọ́ bá sọ pé ó lò láyé inú oṣù tó bí náà ló kú sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yin tí wọ́n ṣe mọ́wúlì tẹ̀ àjọ̀dún ọjọ́ bíi ànábì sallallahu alayhi wa tá a wéwéwé tẹ̀ ká gidi hari ẹ̀ tún sọ bá wọn lẹ́yìn wọn ti máa sọ pé ká má ṣe mọ́lídùn àwọn tá ànábì ni ẹ ẹ̀rẹ́ yẹn ọ̀rẹ́ ànábì tó fẹ́ tó kò sí kankan tẹ̀fi tẹ̀lé tà ànábì sallallahu alaihi wasallam tó fi tó rí mọ́lì àbí mo lẹ́ ti rí lákọ́ọ́lẹ̀ pé ẹ máa ṣe mọ́lì gbogbo tó fi tẹ̀sùn náà ẹ̀yẹ máa gbé wọn tó yóò sùn ẹ̀ rí i pé wọ́n ṣe kankan bẹ́ẹ̀ olólùfẹ́ ànábì ló bá kò sí kankan tẹ̀lé tà ànábì òní ti ń ṣàjọ̀dún ọjọ́ ìbí ànábì wọn ẹ̀rí táwọn wá ti pé àti wá rí báyìí o <laughs> ṣé ṣé ẹ bá fẹ́ fẹ́ ṣé ẹ̀rí lè yọ sí kọ́kọ́ mọ̀ ẹ̀mí àfẹ́sì ló sì kọ́kọ́ síwájú òun ló síwájú ẹ̀rí ló yẹ kó síwájú wọn là ti rẹ́rì báyìí láti máa pa wọn lẹ́nu mọ́ ẹmu wa ẹmu wa gbọ́nba dàbí fúláyà yẹ́sì mú àwọn èèyàn lẹ́nu dákẹ́ ọ̀nà kò ní bí fọ́ọ̀mù lè là ó bí rahmatihi tẹ́bi ìdáàlì kankan ni ẹ̀fọ́ra kù. lẹ́yìn mọ́lìdì ẹ lọ tún tútúrà wò bí ẹ ti ti pa àná láyà sọ̀kalẹ̀ bí èsì jẹta ó lẹ́yìn tí wàá síwájú àwọn sàhábà ń di àgbọ̀yé tí ò yìí torí tó bá wúlò àwọn sàhábà bá ti gbọ́ yìí ṣáájú sí i iná ló ti jẹ́ pé kéèyàn kọ́kọ́ kájú kó yé dáadáa kó tó máa bá àwọn sọ̀rọ̀ lọ torí tí ọba yé dáadáa yóò èsì gbogbo ẹni tó bá sọ̀sọ̀ kú sọ nígbà tí wọ́n mọ̀ tó padà mọ̀ ní ma kó jẹ. àti pé pọsibiliti àti mòtún sí fọ́pọ̀lọpọ̀ tó ráwọn lásìkò sábìlì wa mà wọ́n ti pè ń ṣe àbí ẹ̀kọ́ ni onílàmàjálẹ̀ ìdán lèlẹ́sì zẹ́ẹ̀dẹ́tì fìlàìn kò àǹfààní kí wọ́n tún máa wá màmá ó ti di kíni sheikh láì mà pé nílẹ̀ Yemen kẹ́tẹ́kẹ́tẹ́ gan wọ́n pè ní sheikh torí di eléyìí báyìí ńbọ láyà yẹn ti wá tọ́ka sí mọ́lì àwọn awùsẹ̀ wa ya fọ́tò ká fọ́tò táwọn ibi tó pèlè fọ́tò máa lẹ ká àmì rẹ̀ gan fọ́tò ò lè gbé tá níbi a ti ń polongo mọ́lì báyìí wọ́n tún torí pé ẹni tí wọ́n yìn tó bá gbé lórí òtò wa lẹ́yìn tẹ̀bi sẹ́yìn Ibn Taymiyyah ni wọ́n máa lẹ́yìn tẹ̀bi sẹ́yìn lẹ́yìn tẹ̀bi sẹ́yìn ojú ọ̀jà máa ń kankan ó tún máa yìn irun kan ò tè lágbà ẹlòmíì torí tó bá ta fẹlẹfẹlẹ mẹ wọn wọn ni ọgbẹ yẹ òun náà lọ lólùfẹ́ ànábì tó ń sọjọ́ ànábì ẹ̀wú ẹlòmíì ti tó láti máa gbá títì gbogbo àwọn tí wọ́n máa gbà pé gbá títì ń náfìlà lásán ní lùlù torí àwọn jẹ́ wọ́n wọlé o àwọn gá títí ó gbá títì àwọn nọ́ọ̀sì lólólùfẹ́ ànábì ṣe ń ṣayẹyẹ ọjọ́ òbí ànábì ìjọba yìí báyìí wà kí ló dé tẹ̀sùnú pẹ̀lú kí wọ́n bí ànábì lóṣù Rabi'il Awwal tẹ́ẹ̀sì máa ń banú jẹ́ wọ́n náà ló ṣé ìbànújẹ́ lọ yẹ jù ní ìsinmi àbídùn ẹ bá ní dáhùn rẹ alimami ibn Kathir nínú tí wọn al-Bidaya wa an-Nihaya ọlọ́run sọ báyẹn ó nígbà tó jẹ́ kó sì yí náà tí wọ́n bí ló kú ṣé ìdùnnú náà ẹ bá máa bínú yàbí ìbànújẹ́ ìbànújẹ́ lọ yẹ wà torí pé kò sí mùsíbà tó ṣe àwa mùsùlùmí tó tó mùsíbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa ìgbà tá a bá ti wá mọ̀ pé mùsíbà ikú ànábì sallallahu alaihi wasallam ó ju gbogbo mùsíbà lọ. ìdí nu tó bá sọ pé bàbá rẹ kú ọ̀wá ń gbára dálẹ̀ ọ̀sẹ̀ sílẹ̀ wọ́n mẹ́tò kó bá bàbá torí innal mayyita la yu'adhabu bi bukai ahlihi alayhi. wọ́n mọ̀ fìyà jòkú lórí ẹkún táwọn fámìlì rẹ̀ sùn lé lórí. tọ́ mọ́kò bá bàbá àwọn àrùn ọ̀lẹ́sì pé láàrin ikú bàbá rẹ̀ àti ikú ànábì sallallahu alaihi wasallam a ah, ànábì aṣíwájú gbogbo ọmọ ànábì ádámù ikú rẹ̀ lọ́ga jù ókè eléyìí ṣé kò ti tó láti mọ ikú gbogbo mu bí bàmí ìjọba ti wá lẹ́yìn fún ànábì sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ jẹ́lẹ̀ nǹkan kan lásán wàláhì bẹ́ẹ̀ kò síbi ìbànújẹ́ náà ṣètò tó bá rántí fún ànábì sọ̀rọ̀ bá àṣẹlẹ̀ ara rẹ̀ balẹ̀ ṣé ìbànújẹ́ padà ti kú iná yẹ wá lóṣù yìí ni àbí ìdùnnú pé wọ́n bí ànábì lóṣù yìí Eda kwa ẹ̀rọ ok tó bá jẹ́ bànújẹ́ rẹ̀ náà ó tẹ káta dé sisi pé à ń ṣe ọ̀fọ̀ kú ànábì rárá o kò tó tún jọ nígbà tí ìdípa àá lórí lọ nígbà tí àìsè dòkúdò òkúkú eléyẹn táwọn èèyàn ń ṣe ló kọ àwọn fẹ́ràn ànábì wàláhì táwọn èèyàn máa ṣe lóṣù yìí a sì máa gbé mọ́lì kò sẹ́rì kankan ò lè rẹ́rì kan mú wa fún àwọn ahlul qurun al-mufaddala àwọn tó wà ní ayé ìgbà tó lọ́lá jù tánà sọ pé khayrul quruni qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum àwọn generation tó lóore jù làwọn ará generation lẹ́yìn náà generation tó tẹ̀lé generation tó tẹ̀lé generation kan kó hundred years yẹnni pé àwọn ènìyàn tó wà ní three hundred years àkọ́kọ́ nínú ẹ̀sìn Islam àwọn lẹ́nu tó wà ní generation tó dájú àwọn wa ṣe mọ́lì ẹ̀yìn rẹ̀ ní mọ́lì tó wá dé tó túmọ̀ sí pé ntọ́ da ni kò da lẹ́yìn náà ntọ́ da mọ́lì tó sílẹ̀ àwọn ṣíà al-Ubaydiyya àwọn ṣíà Ubaydiyya al àwọn ni wọ́n dá mọ́lídì sílẹ̀ ẹ̀sìn ọ̀bẹ ṣíà àti sọ̀ríkọ̀ ọmọ tẹ̀gbẹ́tàbúrò ni wọn. ọmọ jimá àti jimá yìí ni wọn. torí ẹ ẹni tí wọn gbà àwọn sọ̀ríkọ̀ gbà wọn gbà lọ́wọ́ wọn ó di ti ó di tọrọ fún kálí torí di eléyìí eléyìí fi àwọn pé àwọn olùmọ̀ Islam àwọn tó ń tẹ̀lé súnà wàláhì orí ọ̀nà ni wọ́n wà àwọn yìí sọ pé kíní kan ọ̀dà àti kọjá pé kọ̀dà alùsùnà olówó kan tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kò sì ní ẹ̀yìn kan tó ń fẹ́ kó lórí kíni ìdí nu da akọ̀dà ètí ọ̀dà àpèkọ̀dà ètò ọ̀dà kí ló bá da ètò ọ̀dà kí ló kò fi da lẹ́yìn àǹfààní wo lọ́wọ́ nínú mọ́ọ̀lì ẹ̀sán wo lẹ́rù pé ẹ fẹ́ gbà nídìí owó tẹ̀ ń ná fún mọ́ọ̀lì eléyìí tó fẹ́ pé àdádálẹ̀ èso ọlọ́run lọ́bẹ̀ yín kẹ̀sí bẹ́ẹ̀ ìrọ́nù ọlọ́run lẹ́rù pé lérí nídìí fọkùnrin jó obìnrin jó wọ́n lu gbàdúrì sí yín àwọn bàbá bàbá tí ọ̀fẹ́ fẹ́ rájú náà níjókòó náà wọ́n wà wọ́n tún máa forí bá lọ àwọn náà máa forí bá lọ àwọn náà máa forí bá lọ àwọn ẹgbẹ́ sì ń ka mẹ́díù tí wọ́n máa péjọ sáwọn mọ́sálásí gbogbo láàbà bábàbà wọ́n máa ka bọ́yá búrúdà ibò sẹ́rí àbí ti ẹ̀ṣẹ̀rẹ́nìyà mosalasi gbogbo náà bàbá bàbá won maa xalìlẹ́yà rúwújá bẹ́lmù àkọ́dù mọ̀ akodu wa zina gbogbo ìtànkà ládàá lẹ́rù fẹ́fẹ́ sàmì gbìlú lásán yà ákàràmàl xalqì bùsẹ́rí mẹ́rin mẹ́rin ti wá kà. ẹgbọrọ ṣírk pé wọn ẹ̀dá tó ló tó ló tó lápẹlẹ jù èmi ò lẹni tí mo máa ṣáàjì tó ju wà nábì lọ ṣírk ìṣẹbọsọnà ẹgbọ́n mi fẹ́ẹ́ rí tó sọ̀sọ́kùsọ ni wọ́n wá há sórí sínú rẹ̀ ń dùn. أمن تذكر جيران بذي سلم وما قتن وما إكاكوكا إيوكو كيوم بلد جديد يا ما قتل في سوريري àwọn òní yà díẹ̀ wọ́n níbi kí òwò gan làwọn ọ̀yà díẹ̀ tọ̀wọ́ hídì sẹ́yìn yà díẹ̀ oníbẹ̀ẹ́ni àwọn máa lò zodo wọ̀lùkídọ́mù wọ̀lùbọ̀kọ́ ẹ̀gbọ́n nǹkan pété òní ti náà wọ́n mú kọ́ lókè lè fà wáyé dìbì gbogbo ẹ̀ làwọn mọ̀ ṣé ìdáǹkó ń tó ṣé ìdáǹkó ń tọ̀wọ́ hídì yẹn bákan náà tí ó ń bẹ ńlẹ̀ rẹ́gẹ́dẹ́ ẹ̀kọ́ wọn làwọn ké lálàyé abẹ́ ẹ̀gbọ́n kan mẹ́ lálàyé àwọn mọ́tòrà kan ti ń jẹ́ lálàyé láyé bẹ́ẹ̀ mọ́tòrà ti ń jẹ́ lálàyé lọ sọ́jà lọ sọ́jà lẹ̀ lárúbá kó sọ pé oríjò àṣẹríyà kìtàbẹ́n ìsúmọ́hù lálàyé gbogbo yé ọmọ <laughs> fẹ́ ra síra kan torúkọ rẹ̀ ń jẹ́ lálàyé wọn ní ìwọ gan ni lálàyé so ó túmọ̀ sí wípé olùkí lálàyé ó sì ké àṣìmáwí òkè ìjìyà lẹ́yìn rẹ̀ kò tún sí kí ó kàn máa ẹgbọ́n nǹkan òdó bẹ̀rẹ̀ tó ń pera rẹ̀ ní ìmọ̀kùnrin bì òdó bẹ̀rẹ̀ ni ẹ̀ because of pe elementary knowledge lásán ni nínú fíkọ́ olùmọ̀lẹ́ kìí jẹ́ fúnra rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ gbìyànjú láti para dáradá jágbàdàgbà ká wá mà ní gidi torí pé àwùjọ wa bùkátà àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ lódodo tí ò ní jẹ́ tàn jẹ́ tí ò ní jẹ́ tàn jẹ́ akọ̀mọ̀ péjọ sí di mọ́lì dá àmọ̀ péjọ sí di àǹsòkú àmọ̀ gbogbo àwọn àwọn gbẹdàgbẹdàgbà tó tó takò fún ọ náà iná ìlà akọ̀mọ̀ péjọ sí àbí olówó kan tó yàn ọkọ̀ wá sókè kúránì. tọ́ tó lè báyìí wa owó tẹ̀ ń yẹn ẹ rí ìbàjẹ́ ni ìfọ ìsanwó ńlá ni kò ládàá kankan bẹ́ẹ̀ kò sẹ́ńtọ́ bíọ̀ kò láti máa ta ayẹyẹ ọjọ́ bíi ànábì ọ̀sẹ̀ni tọ́bíà. táyà eléyìí oṣù rọ́jà oṣù rọ́jà ẹ̀rí pé àṣọ rọ̀bí ọ̀sẹ̀ni jùmọ́dé ńlá jùmọ́dé ńláfẹ̀rọ̀ torí pé ààrí táwọn àdáda nìkan wà tán fi orí wọn sọ àwọn oṣù yẹn ṣùgbọ́n oṣù rọ́jà nínú oṣù rọ́jà yìí báyìí sọ̀láàtì kan wà tán máa ń ṣe nù rẹ̀ o sọláàtì jẹ́ àdádálẹ̀ wọ́n ń pè ní sọláàtì rọ́gáì sọláàtì rọ́gáì bẹ̀ àdádálẹ̀ ní sọláàtì sọláàtì yìí wọ́n jẹ́ rákà méjìlá láàrin magrib àti ìṣá ní ìjọ àlàmísà àkọ́kọ́ nínú oṣù ni wọ́n máa ń yẹn lásìlá yìí wọ́n sì sọ yìí pé irú kí ó bá ilẹ̀ ká ń bẹ̀ irú tẹ̀sílẹ̀ ìgbà ilẹ̀ máa ṣe mẹ́ lọ́nà tí sọ láti fi dá yàtọ̀ sí gbogbo sọ láti yókù tá a mọ̀ àdádálẹ̀ tẹ̀sí sọ láti kàtí ń jẹ́ sọ láti rọ̀ báyìí tá a mọ̀ yẹn náà síra lẹ̀ nínú oṣù wo nínú oṣù Rajab nínú àwọn àdádálẹ̀ tó wà nínú oṣù Rajab tá a gbọ́dọ̀ jìnnà sí oní àná siyamu Rajab siyamu Rajab eléyìí tá a ń pè ní ààwẹ̀ arúgbó eléyìí máa ń bẹ̀rẹ̀ láti oṣù Rajab Ṣàbán tí wọ́n tó àforí rẹ̀ sọ Ramadan ǹjẹ́jẹ́ máa kó oṣù Rajab yẹn òsì lákọọ́lẹ̀ kíkẹ́ máa gbà á torí pé gbogbo ẹgbà wa tó wá kò sí ìsọfẹsẹ̀ rinlẹ̀ nípa kíkẹ́ máa gbà oṣù Rajab Al-Hafiz Ibn Hajar rahimahullah wọ́n ti kan lórí eléyìí wọ́n pè ní tẹ̀síyìn lọ́la ajab bima warada fi fasli Rajab àlàyé ìyàlẹ́nu mi lórí gbogbo ìtọ́wá lẹ́rìí lórí gbígba oṣù Rajab ní siyam ọ̀yàlẹ́nu gbogbo gbẹgbà tó wá kò sí ìtọ́fẹsẹ̀ nílẹ̀ lórí kíkẹ́ gba oṣù Rajab nínú kọjá àdéhìí tí wọn parọ́ rẹ̀ má nàbí sallallahu alaihi wasallam àbí kó ti jẹ tí o ṣe fi tẹ̀lé àdúpẹ́ fọlọ tẹ náà lẹ wá ọmọ tẹ wọn ń gbà tó a jẹ pé ọjà bá ti di àwọn lèmọ́mù lèmọ́mù lórí mímbà pọ̀ tún lọ́rọ̀ mímà jùsù yà mọ̀ ọjà bù lọ ọmọ wa ka àwọn ọlá ọlá ọlá ọlá tó ń kà nínú àwọn àdéhùn tó jẹ́rọ yẹn ọmọ kàtà àwọn èèyàn létí ẹlòmíì jẹ́ ṣe kútu máa ní ṣẹlẹ̀ yìí náà ṣe rọ́pò alẹ́lẹ́ yìí náà irọ́ ni ìwọ lọ ọmọ onígbà tó fẹ́ kí ó débi tó ti dá àmọ́ lọ sá àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó ń bẹ yẹn ọmọ parọ́ fáwọn yẹn torí bá kò lè láyé ọba ní kò lè yẹn. torí ẹ àwọn èèyàn tẹ ti wá sí lọ́nà wọ́n pọ̀ bàjẹ́ gbàtọ́ kàdífì tó fẹsẹ̀ rìn wọn pa wọn lásán ma kí ló sẹ̀yìn gan máa ń pè fún bí à àtẹ̀tọ́ lẹ̀ yẹn ó máa ń dùn létí púpọ̀ ó máa ń dùn létí púpọ̀ sokoto bá gba mẹ́ta náà ọgbà ládàá ọgọ́ta ọdún ah! ó dùn so ẹ̀yin ti sọ kókò sí ọmọ òfin ẹ̀ ti tàbí òye so ẹni tó sọ pé ọgbà ládàá ọgọ́ta ọdún ọ̀rọ̀ rẹ̀ ó dùn látàrí eléyìí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ lọ́nà torí ẹ̀ kọ́tọ́ kò sì tọ́ rárá kí ọmọ wa gba rọ́jà kò sí nínú làná bákan náà nínú àdádálẹ̀ tí wọ́n máa ṣe nínú oṣù rọ́jà ọ̀nà nìtàdá máa pa nínú oṣù rọ́jà nípa bọ́lá ti gbé ànábì Muhammad sallallahu alayhi wa sallam lè rí àjò òru àti bó ṣe gbé lọ sí sámà. ìtàdá máa ń kàǹgà yẹn lérò fún gbà yẹn lọ́sẹ̀lẹ̀ àdádálẹ̀. bákan náà tó bá di òru twenty seven nínú oṣù rọ́jà àjọyọ̀ tó máa ń ṣe lórí kóòrù yẹn gangan gangan iná lọ́lọ́

nínú àdáda lè sáré sínú ṣàbá onáni násìlè orúkọ kan orúkọ kan pẹ̀lú násìlà díẹ̀ orúkọ kan pẹ̀lú násìlà díẹ̀ àdáda lè mú kò sí ẹ̀rí kan lórí rẹ̀ kẹ́rì ìtàn máa ń sẹ́nu rọmọbá náà ni yàtọ̀ sísọ láti sàràwé ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti kà fún wọn mọ́tíláṣí wọn násìlà tòwú alákọ̀ọ́kọ́ wọ́n lè sọ pé rákà mẹ́jọ bá àkàn ìgbàdá márùn oníkàlùkù mú lọlé wọ́n á ti di jọ́kejì náfìlà òrùkejì lọ́kà mẹ́wàá sáájì àká iná ń tẹ́lá ọ̀ mẹ́tamẹ́ta ẹ̀rọ àwọn bàbá bàbá ó sì jí lóru wọn òhun rí ma kọ́dà tẹ̀ ti rẹ̀ tó kún fún tó gbogbo eléyà dáadáa lẹ̀ èyí tí wọ́n pè súnà kó mójútó sọ̀rọ̀ fún àdáadáa oṣù àti nínú àdéhìí ilé tó bá رضي الله عنها وقد كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم ما رأيت رسول الله صلى الله عليه وآله وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان قل يا النبي صلى الله عليه وسلم ومن كان روح دبي باطل كمانية كان روح ما قالوا لا إله إلا الله ó sì máa ń pa ìtẹnuró lébi bá sọ pé kò ní tẹnuró rárá ó di Ramadan ìṣèlú Ànábì sallallahu alaihi wasallam kó sọ sí yàmù oṣù ká péré yàtọ̀ sóṣù Ramadan àti kó sì tún mọ́ rí kó sọ sí yàmù ọjọ́ tó pọ̀ nínú rẹ̀ jíù kò síbi oṣù Ṣàbán kò síbi oṣù Ṣàbán ó tún mà ti dé ẹni tó fẹ́ yẹn náà sí yàmù oṣù wo ni ọmọ alimuharam tó eléyìí ilé ẹ̀ka máa fi àwọn oṣù rẹ́jà ń kọ́ rárá o kò sí ntọ́jọ́ báyìí kò sí ntọ́jọ́ báyìí nínú àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ nínú oṣù ṣàbẹ́ẹ̀ òun náà ni sọ̀dáàtì bàrọ́à sọ̀rọ̀ kí sọ̀dáàtì rọ̀gáì ni wọ́n dálẹ̀ lóṣù rẹ́jà ní oṣù ṣàbẹ́ẹ̀ wọ́n dá sọ̀dáàtì kalẹ̀ wọ́n pè ní kíni sọ̀dáàtì bàrọ́à sọ̀dáàtì mọ́kànlẹ́sẹ̀. Adadala alẹ́ ni o sọláàtì yìí a ò agbára raka yìí àdáda alẹ́ nípa raka nínú gbogbo raka ka tó bá fati àtà ẹ kàkúrú aláwọ mẹ́wàá ẹ pé náà ṣe a ẹ gbà adúgbò lọ fáàrin náà bídà ìlànà oníbídà ọmọ ṣe ó ti amúṣẹ́sì bá kékeré kan ọmọ mẹ́wàá ló ń bí. lẹ́nu bá ti ń ka tó bá ti ń bá sọ́ra tiẹ̀ lọ yọ ká kọ́ kúlọ̀ ọ̀la ọ̀kadì lọ yọ tuta kejì kúlọ̀ ọ̀la ọ̀kadì irọ́ láti irọ́ láti yọ àwọn ọmọkùnrin kéré ẹ̀yin tẹ̀ ìṣègbè ẹ̀sìn wọn wọ́n ń ṣe ṣé tí wọ́n mọ̀ ká sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí onírara tí wọ́n mọ̀ ká sọ̀rọ̀ sọ̀rọ̀ bàrà onírara kúlọ̀ ọmọkùnrin ṣe bólú mọ̀ ní ìyẹn ní kété nígbà tó o sì mọ̀ tọ́ ilé báyìí wa àwọn aládàádáalẹ̀ wọ́n ka àwọn sọ láti àdáadáalẹ̀ ikú ju gbogbo nǹkan lọ. àdìsí tó mú wa àdìsí wà tó mú wa. wọ́n máa ń ṣe sọ láti nígbà tó sùn ṣàbàn bá tó mẹ́ẹ̀ẹ́dógún tó mọ̀ pé gbogbo mọ́ṣáláṣí àwọn bídí àwọn máa kéde tí ṣàbàn bá tó mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sọ láti bàrà al-Hafiz olùmọ̀gbà nípa hadith. قولي حديث صلاة ليلة النص بعض حديث ثم واسطة صلاة نيو ذاتي يوسف شعبان أظن ركع ولا دي في نيو باتفاق المحققين ضد أول ما حديث فصل في حديث تقولون الإمام ابن الجوزي من على الموضوعات قولي أما اعتقاده أن ليلة النص هي ليلة القدر فباطل إذا فتوى igbe ndọ́kẹ́ ẹ̀dógún òru dọ́kẹ́ ẹ̀dógún nínú oṣù ṣàbẹ́ẹ̀ òní òru lẹ́lẹ́tọ̀ kọ́dù ó ní ìranù lásán irọ́ lásán lẹ́lẹ́tọ̀ kọ́dù nínú oṣù lọ́wà nínú oṣù Ramadan àwọn wa gbàgbọ́ pé nínú oṣù ṣàbẹ́ẹ̀ lọ́wà ni wọ́n ṣe máa yan náà fìlà bíbí àyè eléyìí jẹ́ ìtàn máa ṣe nínú oṣù ṣàbẹ́ẹ̀. tọ́lá lọ sókè Ramadan a ti máa ike ọlá ń bẹ fúkàgbà Ramadan إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ẹni tó bá gba Ramadan sí kọ́kọ́ lọ́wọ́ bá gbọ́ torí pé ń wẹ̀sán sí sebẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọdọ àforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ anabi sọ̀tọ̀ nípa dídúró sẹ̀sẹ̀ tọ́lọ̀ lórí Ramadan ó ní man qama Ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá dúró sẹ̀sẹ̀ tọ́lọ̀ lórí Ramadan torí kọ́kọ́ lọ́wọ́ bá gbọ́ àti torí kẹ́rì tí ẹ̀sán ti sebẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọdọ àforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ a sì mọ láti mọ fún sọlátù sàràwé sọlátù sàràwé òun náà ẹni tó bá dúró tó ṣe sọlátù sàràwé tí o ṣe sọlátù mi lórí ju sàràwé lọ àǹbẹ̀lọ kó nà ní ládàá kó fẹ́ràn lọ́wọ́ máa tàkàtà mẹ́mẹ́ndẹ́ńdẹ́ kpọlọ ọtọ àforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ lópin ìgbà tó bá ti kó ti sọ láti sọ̀rọ̀ àwọn ènìyàn ìmánan wà ti sábà nítorí pé gbọlọ wọn bá gbọ́ àti nítorí pé ń wẹsàn rẹ̀ lọ́dọ̀ ọlọ. ànábì sallallahu alaihi wasallam sọ hàtà yansọ́rìfà kó ti bàdà kó kéyàmù lẹ́yìnlá ẹnikẹ́ni tó bá dúró pẹ̀lú imam títí tí imam fi parí sọ̀lá tirẹ̀ àkọọ́lẹ̀ tó gbogbo òru yàrá òfin sọ̀lá lọ́lọ́wọ́ bọ́ kọ̀ọ̀kan. ṣùgbọ́n o nílò àbúrú táwọn yẹn máa ń ṣe nínú sùnmọ́bánà yìí òun náà nígbà tí kàmá fẹ́ ní sọ́lẹ̀ fún làwọn ti sọ̀lá ti sàràwé. àwọn ẹlòmíì lè ṣe twenty three rakat rakat mẹ́tàlélógún gbogbo ẹ̀ báyìí ìṣẹ́jú mẹ́ta tàbí sọ̀rọ̀ láti lágbára tó bá tiẹ̀ wá lọ jẹ́ kúrò ẹ̀yìn jẹ́ máa mú kọ́ lásìkò sínú láàrin ìṣẹ́jú mẹ́ta ọ̀ tẹ́sí ṣe rákà mẹ́tàlélógún ọ̀dà tó kò ní kankan ẹ̀kọ́ nù nínú rẹ̀ mà. ní Indonesia táwọn èèyàn fúnra wọn tí wọ́n ti ránṣẹ́ síra wọn ti ẹ̀wù sáǹpù sáǹpù kàdúnni o wọ́n ti twenty three rakat gbogbo ẹ̀ láàrin bí ìṣẹ́jú méje a ẹni tó ka gan ó kù sẹ́ torí náà tó lọ lọ́wọ́ náà kó tó lọ́wọ́ wá kó bá kó ń bàbá rẹ̀ bàbá wọn. Ara ti tó gbogbo eléyìí báyìí ọ̀n bẹ nínú àṣìṣe àti àdádálẹ̀ tó ní agbára nínú àṣìṣe àti àdádálẹ̀ tó lágbára. Àbí sallallahu alayhi wa sallam nínú Ramadan tí bá ń ṣe salatu qiyamul layl ó máa ń jẹ́ ogun púpọ̀ ju gbogbo sọ̀lá wa ti ti máa ṣe lọ. Bẹ́ẹ̀ni kẹ́kọ̀ọ́ dáìta. ابن اليمان رضي الله عنه قلنا في صلاة زي النبي صلى الله عليه وسلم من رمضان انا بواقع سورة البقرة سورة النساء هذه سورة آل عمران تبقى كريم تطلع بات سروكة يا سروكا تبقى كريم تطلع سرويا يا سادي الله نبي يا anabi òṣèjú rákà méjì lọ títí tí bilal ti sọ pé àsìkò sọláàtì fàjìrì ti tó subhanallah rákà méjì ó túmọ̀ sí pé àdìsẹ́ àìsà pànàbí èsì kìí sàlékún lórí rákà mọ́kànlá ìyẹn ni pé tí ọba ti parí ṣùgbọ́n jọ́mi ó lè má ṣèjú rákà méjì lọ gẹ́gẹ́ bí àdìsẹ́ òṣèjúra ìtì ti sọ. tí bá ń bèrè kí á òṣèjúra sọ yìí pé ó ké súrọ́tò Baqara lẹ́yìn Fatiha ó tún wá ké sóròkù nìsa kó tún wá ké alẹ́ imran àwọn sì ti mọ̀ pé nínú mushaf nìsọ akọ̀kọ́ rí bákọ́ra súra ọ̀làrí tẹ̀lé alẹ́ imran èwo náà tẹ̀lé anìsa báwo wà lánàá bisalòlá àìsàn ọ̀nà lọ́kọ́ wa àrínú sunnari ìgbésẹ̀ ọba kàkí ọ̀nà sọ̀láàtì súra tó wà wájú lẹ́ka ètò tẹ̀lé lẹ́yìn ètò tẹ̀lé lẹ́yìn ètò tẹ̀lé àwa sì mọ̀ ike alẹ́ imran lọ́tẹ̀lé bákọ́ra kí nìsa ò tó wà ṣùgbọ́n kí bakọ́rà ta kó tó ka nìta ẹ̀yin náà ló tó wá ka Ali Imran. Al-Imam An-Nawawi rahimahullah nínú sharh Sahih Muslim ó lè túmọ̀ rẹ̀ ní wípé nígbẹ̀rẹ̀ Islam bí wọ́n ti tú Al-Qur'ani mú tẹ́lẹ̀ bakọ́rà síwájú nìta tẹ̀lé Ali Imran sí kẹta ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí kánà bí o tó kú ló wá padà tún change arrangement yẹn fún wa wípé kí bakọ́rà kóṣù kẹta tọ nínú àwọn àdádálẹ̀ òun náà ní kótó bá ti di ọdún mà tọparí tọparí oṣù nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aláìmọ̀kan tó bá ti parí sọláṣí ìjọmọ yóò dìde yóò wá ṣe sọláṣí fajr yóò tún ṣe sọláṣí zuhur yóò tún ṣe sọláṣí asr yóò tún wá ṣe sọláṣí maghrib yóò wá parí rẹ̀ pẹ̀lú sọláṣí ìṣá lérò wípé sọlẹ́wọ́ọ̀tì márùn tó ń ṣe yìí ọlọ́run fi di gbogbo èyí tó ń ṣe nínú ọdún yìí ìpẹ̀sẹ̀ rẹ ni ọ̀daràn tí èsì náà fa tọ́ ẹ pé pẹ̀lú aṣọ dẹ́kọ̀ wà láṣọ ńlá walakin kadhaba wa tawalla àwọn Ramadan yóò Ramadan ló jẹ́ wọ́n ju mùsùlùmí tí o bá ti rọmọ bá wọn ọba ti sin lọ yọ wọn amúṣọ láti àkókò márùn wa ipe ìpèsè rẹ ní fún gbogbo ètò òun sí ní ọdún yìí wọn láti bá yẹ kọ rọrùn bẹ́ẹ̀ à mọ́sálásí ò ní rí yàmà ìtàkùdé rọmọgán ni jùmọ̀ àti parí rọmọgán kásì salawatul khams lẹ́yìn jùmọ̀ àjẹkùn àti fipá gbogbo ẹsẹ̀ rẹ fún wa bọ̀tà àti pẹ́fẹ́ lọ́nkọ́ kò rí bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́n kókó rí bẹ́ẹ̀ ẹ máa ṣàkíyèsí tó bá ti di jùmọ̀ àti parí ní ọmọdé tó bá rẹ̀ nìkan títà ṣoṣo láti ṣoṣo láti ṣoṣo láti lẹ́yìn jùmọ̀ ẹ lọ bá lórí ṣọ láti máa ṣe kí ló ń ṣe. tọ́wọ́ gbogbo ní dà ó tó bá ti sálámà kẹ́ ra mú ṣọ láti wọlé oṣù ẹ mo sì parí asùnmí jẹ́ ń parí mọ́tòlù àti iṣẹ́ ò tó rẹ̀. so ẹ ti gẹ́sì pé inú àwọn tí ń ṣe àdáda nínú aburú tó wà nínú Ramadan iná ni tó pọ̀ nínú àwọn mùsùlùmí ẹ̀sìn náà kí Ramadan ò tó kí Ramadan bá dé ní kálukú di mùsùlùmí kálukú di mùsùlùmí wọn lọ gbọ́n ẹni wọn pẹ́pẹ́pẹ́ wọn á mú títí ẹni tẹ̀sùbà àjà sí náà ẹnìkan ní áá bẹ́ẹ̀ mà ní àmì Islam nìyẹn Islam ń bọ̀ tẹ́lẹ̀ sí kì sàmì ẹ̀sìn Islam àmì ẹ̀sìn islam ká sí náà ẹni tí wọ́n ti sí náà lórí ìlànà tó náà ti náà nàbí sọlá àṣẹ náà kí lórúkọ rẹ̀ muslim kálukọ́ àmọ́ àbọ̀ àmì kíláàsì tí wọ́n bá tún ti lọ dán lè má mọ́ ọ̀sẹ̀ àbáwọn yẹn dálẹ̀ wọ́n dálẹ̀ wọ́n tún padà sí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ ní tìlẹ̀ ìsìmọ̀ bámi kọ́lọ̀ ọ̀gbà rọ̀mọ̀gbọ́nù yẹn iná ní tuntun máa hùwà abúlé yẹn rọ̀mọ̀gbọ́n. tọ́ bákan náà nínú dáadáa tí ń bẹ nínú Ramadan wọn náà ni mudarasat al-Qur'an kájọ máa kọ́ra alal Qur'an kájọ máa kọ́ra alal Qur'an kí ẹbí ṣe ṣẹ́kì mọ̀láṣà Jibril ó máa wá ń bá nàbí sallallahu alaihi wasallam nínú oṣù Ramadan yudarisuhu al-Qur'an mufaala lédè lárúbáwá ìwọ́n ṣe fún mi èmi náà ṣe fún yẹn ni pé àjọ ń kọ́ra wa lálùkùrán àjọ ń ṣe mudarasa al-Qur'an ó máa wáyé láàrin anabi sallallahu alaihi wasallam àti malayika jibril alayhi salam ṣùgbọ́n kọ̀tọ̀nà nínú àdáda lẹ̀ kọ̀tọ̀nà nínú ramadan káwa lọ háyà àwọn tí máa ń kí alukur'an ìgbé olóńdòdò ni olóyọ̀ káwa lọ gba àwọn fúnfọ́ máa kí alukur'an sí ilé tí ló gbogbo alálẹ̀ ramadan gbogbo yẹn wà péjọ ọmọ ẹsẹ bẹ́ẹ̀ náà lè lárúbá kan gbogbo yẹn wà péjọ òun máa wá kí alukur'an yẹn gbogbo yẹn máa tẹ́tí gbọ́ yọ máa ké ló kọ pé yọ gbowó sẹ́rẹ̀ àdáda lẹ̀ mọ́ àdáda lẹ̀ bákan náà àìsàn táwọn yẹn máa ń ṣe lọ́jọ́ ọdún lóru ọjọ́ ọdún ọdún kọlà àdáda lẹ̀ bákan náà lílọ tí wọ́n máa ń lọ sí sáré lọ́jọ́ ọdún táwọn lọ bí àwọn tí wọ́n ti sí sáré o àdáda lẹ̀ àti síbẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ lóṣù rọ́jà lóṣù ṣàbáà àti oṣù Ramadan àdáda lẹ̀ sọ́tọ́ kàtẹ́ máa ṣe àlùkò sọ́dọ̀ ẹni pé gbogbo àwọn rọ́bìṣì yẹn náà ti wà àwùjọ wa wọ́n lè fáwọn fẹ́ẹ́ ṣe program kan ẹnì kó kí alukuraani bẹ̀rẹ̀ ẹnì kó sàdúrà bẹ̀rẹ̀ kótó ti fọ́n ṣètò tí wọ́n ṣe wọ́n àtìlẹ́yìn kó sàdúrà parí ọ̀dà alukuraani bẹ̀rẹ̀ kí ni jùmọ̀ rẹ̀ wọ́n ti wá sọ di fáńtì ṣé ẹfẹ fi àyà kura ní bẹfẹ kí n pàkíyèsí àwọn èèyàn lọ síbi dáadáa kátó wọn ìfẹ́ wọn lè máa ṣe àbí bẹ́ẹ̀ máa ṣe ṣètò ní alukurani lọ bẹ̀rẹ̀ alukurani ọwọ á ní àǹfààní kamala àwùjọ ju ipa nfa alukurani bẹ̀rẹ̀ síde lọ àwùjọ lílẹ ẹ máa kọ màkàtó náà bá wà sí alukurani kí ni ọtẹlẹ wọn á sọ a jama ọyẹ ká mọ iye alukurani ọyẹ hm, ká mọ iye alukurani àbọ̀ ní kọ́ránì ẹdún bẹ́ẹ̀ ẹ wá náwó rẹ̀ àdúgbò ẹ̀fọ́ lọ́nkọ́ ẹ̀ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tọ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ kẹ́ pàdé wọn kò ní tuma bẹ́ẹ̀ náà ni kágbá kọ́ránì òdìlẹ̀ bàbá olówó bàbá olówó lòun náà wọ̀ bùkátà níwájú ọlọ́ọ̀ òun ti fẹ́ kẹ́ tó sókè àlùkùránì ẹ̀ sì fi kọ́ gbé sókè ni wọ́n fẹ́ sọ̀kalẹ̀ ẹ̀ mọ̀ sókè kọ́ránì ó lè ní kuraani méje méje tán bíbẹ ẹni wọn ti sọ àgùmọta pẹtùrọ àlùkàl kuraani ká má pẹran àtúmọ̀tí tẹ́lẹ̀ ìrìn ti wá oníkàlùkọ́ àgbàl kuraani sọ́wọ́ iye tó bá kà iye owó tó gbà wọn pè ní ezbo méjì méjì kálukú bá ti wá gba ẹ wá rí jíjẹ àsoríkè àsoríkà ẹ máa gbọ́ yinmu yinmu yinmu yinmu yinmu nígbà tó yẹn dún tóbi kálukú bá ti wá kàtí ẹ̀ tá ọlọ́dẹ ní nàmẹ́ sẹ́bíìlù àwọn sàlọ́wà so nàmẹ́ sẹ́bíìlù five hundred naira ah! fúsùbù méjì five hundred naira la hawla wala quwwata illa billah sọ̀rọ̀ sọ́nbà kúránì pawó ni aha.

sobi sẹ ń kí wọn fẹ ẹgbẹrẹ Ọlọ́run gbọ́ bùkátà rẹ ọmọ dá fún so yóò jẹ alukura nítorí eléyà o aha ẹlòmíì lórí títì ní ojoko ọwọ́ alẹ awusa báyìí lójoko lórí títì ó lè jẹ àbáwò àdúgbò sọ̀rọ̀ rọra ṣe kíni pípélé kátí ọgá ṣe ti gbọta tí wọn adúgbò mẹ o tí wọn akí alukura ní olùwọ́sọ yọọ ma ká èèyàn máa kó ah wọn mọ àwọn ẹ̀rọ tí ò ní mà tí ah, ẹni ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ni kíkálukú fowó lẹ̀ fún òtí ẹni dáwọn lóhùn fún ọmọ fowó lẹ̀ lọ́sàmọ̀ bálùkùránì lọ ni tọ́ gbogbo ẹ̀ fáin bàrà ni ìfàlùkùránì jẹun sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọwọ́ alẹ́ ẹgbàá wọ̀rọ̀ pànàbà Muhammad sallallahu alayhi wa sallam oní iqra'ul Qur'an wa'malu bihi. ولا تجفوا عنه ولا تغلوا فيه ولا تأكلوا به ولا تستكثروا به رواه الإمام أحمد وغيره وقال المناوي رجاله ثقات صححه الألباني في صحيح الجامع àdéhùn tó fẹsẹ̀ rìn lẹ́nu. àdébì ni a máa kí alukur'an ẹ sì máa fi ṣe wà o kò sáǹfààní fún màtíyàn màtí èyí tí ẹ lò ẹ máa kí alukur'an ẹ máa fi ṣe wà o. ẹ ò gbọ́dọ̀ fi ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́ẹ̀hẹ́ mu ìyẹn ni pé ẹ ò gbọ́dọ̀ ta láìka kún ẹ ẹ sì gbọ́dọ̀ ta ẹnu àlà lórí ẹ kí ló kù lè sè ìdúró dọ́gba ẹ gbọ́dọ̀ ta láìkàkùn ẹ sì gbọ́dọ̀ ta ẹnu àlà lórí ẹ wàlá ata kóló bẹ́ẹ̀ ẹ má sọ di ntẹ́ màá fi jẹun o ẹ má sọ alukurani di ntẹ́ màá fi jẹun o wàlá ata sẹ́kítẹ́rù bẹ́ẹ̀ ẹ sì má màá fi wà lè fún arizikì o yẹn tó má sọ alukurani tó nkéjì ntọ́ fẹ́ fi olówó tó fẹ́ fi rí owó kún owó tó ti ní tọ́ọ̀bà lówó rárá mọ́sọ̀dí tó fi rówó oúnjẹ tó bá ti lówó mọ́tò di tí ó fi dínkù ní àlékún lórí owó tó ti ní tẹ́lẹ̀ àdéhùn ìfẹsẹ̀ rinlẹ̀ lẹ́ńgbọ́ yìí o ẹ̀yin ara bá ní sókè alukur'ani o lẹ́ńgbọ́ yìí o sẹ́ẹ̀ni náwó alukur'ani o lẹ́ńgbọ́ yìí gbogbo ẹni sọ̀rọ̀ sábà nínú ìgbàlánu anabi ni ọ̀kọ́rọ̀ alukur'ani wọ́sálù lọ́ọ́ họ́dẹ́gì. قبل أن يأتي قوم يقرؤون القرآن فيسألون به الناس حديث هنا حديث صحيح النبي صلى الله عليه وسلم ما في القرآن ẹsì máa fi alukur'an kàn kí tọrọ ntẹ máa fẹ lọdọ ọlọ yẹn kí ẹlẹsì sàtẹgùn síwájú ọlọ Ọlọ́run wo alukur'an tí mo ké ṣe nǹkan báyìí fún ẹ máa ṣe bẹ́ẹ̀ káwọn kan tó dé o tó ti fáwọn ọmọ sí alukur'an ṣùgbọ́n alukur'an ni wọ́n máa fi tọrọ ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ni ẹ̀rù ń bá àwọn kọ́mọ́jọ pásítọ̀ náà láwa yìí àwọn máa kí alukur'an ṣùgbọ́n alukur'an ti máa ń ti wọ́n máa fi tọrọ ti ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn ni wọ́n ní tẹ́ ẹ bá ṣèwádìí náà àwọn tíra yín dáadáa ẹ̀rì pàrọ̀ náà lẹ́rì kí fẹ́ sọ nípa àdìsí sọ́sọ́ yìí pé inna ahaqqa ma akhadtum alayhi ajra kitabullah ntọ́ tọ́pẹ́kẹ́ gbowó ọ̀yà lórí rẹ̀ jù kò náà ṣe ọlọ alukur'an sòsòrò àdùsí náà wà sọ́yìn náà sọ tí ó dùn lẹ́nu ní àwọn dùn tọrọ rà nábì ní olórí ká má máa fi wówó ká má máa fi wówó tá a fi jẹun káàtì má fi wá lè fún owó ó ní ká sọ̀rọ̀ afátùmọ̀ àfàlùkùránì sọ̀rọ̀ ti ń bẹ lọ́dọ̀ àwọn yìí àdìsí ta ìsìn ká iná ọ̀rọ̀ anábì ní tọ́kẹsẹ̀ nílẹ̀ dáadáa ṣùgbọ́n àdìsí ọ̀dá lórí rúkúyà ni kìí ṣe nǹkan mi. ìbẹ́ musa àdìsí Abu Sa'id al-Khudri radiyallahu anhu táwọn kò hábà tó wà lórí ìrìn àjò sọ́tọ́rọ́ káwọn kò gbà wọn lálejò tó ọkọ̀ tákìkì àbíjú sì sàn ẹni tó jẹ́ baálé àdúgbò wọn abúlé wọn táwọn náà sáré wá báwọn kò hábà tó wọn gbà lálejò pé jàre nìkan lóyún tó mọ títí ju àbátútù bá sẹ́yìn wọ́n ní bẹ́ẹ̀ ni àmì ẹ̀sánwó ẹ̀ wọ́n sì ké fásitì àti òdìdẹ nígbà tí nǹkan ṣe wọ́n sì kọ́ ẹ̀bùn fún arẹ́gẹ́dẹ́ wọ́n sì kó wá bá nàbì sallallahu alaihi wasallam ànábì ni ntọ́jú pípẹ́ gbowó ọ̀yà lórí ẹ̀jì náà ní alukur'an sọ eléyìí ní ti pẹ̀lú rúkìá nìkan ẹ̀sìn kan mìíràn ṣùgbọ́n rúkìá yẹn náà sọ́kù kìí ṣe tó máa ṣe rúkìá tó máa di tó máa di yẹlẹ táwọn èèyàn ẹ lọ mú two hundred thousand wa ẹ lọ mú fifty thousand wa ẹ lọ mú ten thousand wa rárá tó má padà fún ẹ ọlọ́run fún àlùbáríkà jù tó má jẹ́ pé ọlọ́run máa sọ pé yòǹkà báyìí lẹ́fọ̀ wa yòǹkà báyìí lẹ́fọ̀ wa torí pé àgbọ̀ fáwọn sàhábà yẹn sọ wípé iye báyìí lẹ́fọ̀ wa ẹ sanwó rẹ̀ wọ́n wí wọ́n àti sí wọ́n àdíyelé ní táwọn táwọn tó sì fún wa wọ́n sí àwọn lọ́rùn tòun bẹ ẹni sábàbí tó jẹ kí rúkìá rẹ ọmọ gbà kọ ọmọ sọ di means of gathering money lọ́nà tó so pé ó ń kó tó máa fọ ọ̀rọ̀ ike tó yẹ wá a ó náà ní ká máa wá ilé ayé yìí gbà ọ̀nà sí ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa tá a bá àwọn náà fẹ́ wẹ̀wù sọ́run afẹ́ jẹun afẹ́ gbélé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. iṣẹ́ ọwọ́ wa tá à ń bá ń ṣe bíi kéèyàn jẹ́ electrician olùmọ̀ọ́sọ ẹ̀sìn ni electrician sì ni kí ló burú mbẹ́ bíi kéèyàn jẹ́ olùmọ̀ọ́sọ ẹ̀sìn kó sì tún jẹ́ engineer tẹ́lẹ̀ pé ọmọ ilé kọ́ engineer tẹ́lẹ̀ pé mẹ́kọ̀ọ́ ni kí ló burú mbẹ́ engineer carpenter ni kí ló burú mbẹ́ sọ gbogbo eléyìí bó ti ṣe yẹ kẹ́ni tó bá kọ́ kí ó kọ́ wà nù ìsìnkú wa fira rẹ lẹ ọmọ wa lò wọ rabani kí alukurani rabani sókè kurani wọ wà ní sẹ́jú sókè kurani lọ ẹ wá sọ alukurani di nkéré òkè òdìdí hizbu kan hizbu méjì one four five hundred naira owó kíni tó ti sọ ní kí nǹkan náà tẹ́lẹ̀ ọ̀ràn lórí ọ̀ràn tí wọ́n sọ ma wo dákàdá rẹ̀ ọ̀ràn ni wọ́n kọ́ sọ ma fojú sí báyìí àdúgbò àti òǹkẹ́wọ́ olóòrùn ti ké kúlọ̀ láwọn mẹ́ta fún ọ ó ti dípò kúránì. torí ẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn ká ṣe bẹ́ẹ̀ bí àwọn anábì ọlọ́ọ̀ àtàwọn sàhábà àtàwọn tabi'un àtàwọn olùmọ̀nlá nínú islam pé kálukú wa ló ní sẹ́ kò sáré mi kan kò sọ́kàn nínú àwọn awliya rahman tí ò ní sẹ́tí ń sè tó ẹ̀ ti bẹ́ẹ̀ ní sí torí ẹ̀ ẹ̀yin sẹ́sẹ̀ mọ̀ olóòd mọ̀ olóòd bẹ́ẹ̀ bá ti ba lárúbá jẹ́ mbẹ́ o ní sọ mọ́ọ̀lùdí àwọn kan ní mọ́ọ̀lùdí àwọn kan ní mọ́ọ̀lùd sọ ma kọ́ ma ní jẹ́ mọ́ọ̀lùd ẹ̀ adúgbò fọlọ́ wọ́n ní mọ́ọ̀lùd kí wọ́n á ní jẹ́ sọ́nọ́rí ẹ̀ bá ti tu lárúbá ṣe àwọn bàbá ń dá òtù kí ló ń pè é mọ́ọ̀lùd mọ́ọ̀lùd àwọn ni mọ́ọ̀lùd àwọn kan lè àwọn ni mọ́ọ̀lùdì mọ́wùlìdì tọ̀ mọ́wùlì fẹ́ǹsì yẹn òǹkọ́lọ́ yẹ owó tẹ̀sí ṣe ẹ̀pìn fáwọn afá ẹ̀pìn fáwọn afá oníkàlùkù wọn fi dá tẹ́lẹ̀ bóyá ṣọ́ọ̀bù kan tó máa ta búrẹ́dì ta ṣúgà ni ó sì ni lẹ́yìn tó bá ti ta tẹ́wọ́ sọ̀rọ̀ àmì yọ́ọ́ máa yèrè sẹ́sẹ́ kù àbí èsì ń ṣe kọ́gá ẹ̀fún lówó yẹ yóò fi ra táyà sí ṣọ́ọ̀bù yóò fi ra bọ́ọ̀mù tí ó fi máa lẹ́kùn táyà eléyìí tó ti pé tún bàtà ṣe ẹfun lówó ó fi ra màtíríà tó ti pé bàtà kalẹ̀ ọlọ́run mẹ́rin tó ra wá. eléyìí tó ti jẹ́ ike ìgbà tó ń kọ́ òun níbo láti máa ṣe wúrẹ́ ẹfun lówó kò fi lọ pé wúrẹ́ wá láti ilẹ̀ haúsá. ìwádìí pé kó a ṣe mọ́lì ọ̀dà wákàtí àwọn akẹ́lùfẹ́ ẹ̀ bó. ńgbà tó délé tọ́ka owó tọ́pa gbogbo ẹ̀ pátá korongodo ọjà sí eight hundred naira. bíìlì tí nẹ́pà gan mọ́ kò tí ì sẹ́ káwọn ẹsẹ̀ tí ìsọ oúnjẹ tó mọ ọjẹ oúnjẹ tí ìyàwó ọjẹ oná ọwọ́ sọfọ́rọ̀. eléyìí òtún máa ti pé kọ́ ọmọ rẹ̀ ti tọ́wọ́ àwọn èèyàn àwọn ni o pé hàn lẹ́yìn náà wù tó bá dìgbà tó bẹ̀rẹ̀ sí mú wa á pa palapala yìí ìtẹ̀ sí palapala á pa wọn mú wa wọn mú wa palapala palapala ń jẹ ṣùgbọ́n ìyẹn ìyẹn náà yẹ kẹ́ ẹ ràn wá lọ́wọ́ lọ́nà tí kálukú fi dẹ́kun bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lí tí ń ti ọkàn tó náà ti yẹ̀ ń wò láwùjọ wa wàlá ìjọba rẹ̀ níta ló kò yọ pàdé àyọ̀ adọ́ ló kò túmọ̀ sí pé tó ń ti dá ọkàn wọn náà bọ́tí táwọn sọ nísìnyí pé káwọn èèyàn rọ lọ àmọ́ òun kọ́kọ́ ọ̀rọ̀ rẹ lọ́nà kọ́ pàǹtí ọ̀dà sí. bí wọ́n ti kú pé wọ́tà látọ̀lẹ̀ yẹn máa ń tà tọ́lọ́mọ bá bàlùbáríkà sí ọ̀dà bí àpéjọ yín nìsín pé oṣù kíkọ obìnrin pé wọ́tà wá. ó ti mà ike bọ́yá tẹ́tẹ́ náírà wọ́n ta pé wọ́tà àti tẹ́tẹ́ náírà òun àtọ̀ ìkẹtọ̀ tòun gba three percent náírà. pẹ̀lú òkú ọlọ́mọ bá gbé pípọ̀ mẹ́wàá wáyé ọ̀tà kàkà tó lọ́mì. bẹ́ẹ̀ náà yọ ẹ̀kọ́ tó ọwọ́ èrè tí ẹ tọ́ jẹ́ ọlọ́ọ̀ta àlùbáńkà jì. lọ́ba àti kókó wa ti yọ ọlọ́ọ̀kan àfọ̀npẹ́ wọ̀ta àfọ̀npẹ́ lẹ́gbẹ̀ẹ́ wa kama ẹ̀jẹ̀ ara àwọn èèyàn lọ lórí dáadáa wọ́n pa ìdajì ilé ìjàmbá ọjọ́ náà. àwọn anáfíìlì òru rọmọbáwọn náà sáwọn máa ṣe ráàkì nìkan àti sọ́kù kọ̀tọ́ kọ̀tọ́ sílẹ̀ máa mọ ọmọ kàkà àwọn èèyàn pé òru kẹta òru kẹ àdáda Tọ, oṣù títí oṣù kẹwàá nínú àwọn kagbọ ọjọ́ mẹ́fà nínú rẹ̀ sèyámẹ lẹ́yìn Ramadan ẹni tó bá ti bẹ́ẹ̀ ládàá rẹ̀ ọdà fígbà tó yẹ kó gbogbo ọdún yẹn kọ ló ti tẹ sèyámẹ. nínú àwọn àdádálẹ̀ tó wà nínú oṣù Shawwal òun náà níbi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láti ka ọjọ́ mẹ́fà yẹn fún ayyamul biyu kéèkó ni ayyamul biyu ayyamul kẹtàlá ìjọ́ kẹlá ìjọ́ kẹẹ̀dógún nínú oṣù kọ̀ọ̀kan àti bí wọn ṣe máa fi ti àjọyọ̀ àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹ wọn máa sọ di ayẹyẹ rẹgẹdẹ láwọn ọdún mi àdáda lẹ. tọ ilé ìbáyé wa ajẹ́ ike eléyìí ń bẹ nínú àwọn kan tí wọ́n máa ń ṣe sí ọ̀dà nínú oṣù Ṣawwal tó sì jẹ́ ọ̀ràn yẹn tó ká jìnà sí. lẹ́yìn eléyìí oṣù Dhul-Qa'dah èyí ni oṣù kọkànlá nínú kàlẹ́ndà Islam. oṣù yìí jẹ́nẹ́rálì làwọn alálàájì máa lọ sí mẹ́kà láti lọ hajj oṣù yìí làwọn alálàájì máa lọ sí láti lọ hajj abẹ́ lọ hajj àdádálẹ̀ rọ̀ máa láwùjọ wa nínú ìyá gbẹrún tó lọ hajj láwùjọ yorùbá yìí lè tó lọ alálàájì kódà àwọn tó máa béèrè pé àwọn ti sanwó àwọn ti gba abẹ́rẹ́ tán táwọn lè ṣàdúrà àtẹnitá ní àdúrà kílẹ̀ àdúrà kílẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ṣe àtẹnitá yìí àdáda lẹ̀ ọbẹ̀ lu èkó torí nu sọ láti rí ọbẹ̀ lọ́kọ́lọ́ sọ ọlọ́kọ́sọ ọbọ̀ bẹ́ẹ̀ni tó bá fẹ́ lọ sóko lásán ọbẹ̀ lọ́kọ́sọ ọlọ́kọ́sọ ọbẹ̀ lọ ọlọmọta náà ọlọkọsọ ọlọkọsọ ọbọ àbúrò asẹsẹ kpòdì àbúrò sẹsẹ pàtẹ kékin kílọsọ kílọsọ nù láti gbọ́dọ̀ pàtẹ pàǹtà dúró alálàájì ọdá bọ wọn tún fẹ lójú bàjẹ owó tí o sí owó tó ẹ̀kọ́ fi lẹlẹ tí àwọn àtọmọ fi máa jẹun yóò tún fi ṣe sẹńtẹ láàrin sí. gbogbo eléyìí inú àdáda alẹ lọ wà o bákan náà inú àdáda alẹ. òun náà ni ike ọ̀pọ̀lọpọ̀ ipe ike ha àwọn ọ̀sẹ̀ látàrí pé hajj igba kò ní ìtumọ̀ tó báwọn lọ bẹ̀ sàrí ànábì wò lọ. àdáda lẹ̀ nínú gbàgbọ́ bá wọn. eléyìí máa ń kọ́lé tó máa ti dé màdínà báyìí ibi wíńdò ibi tí ìṣẹ̀lẹ̀ àìsà kọ́ sí sí ó sì máa lé wọn pé bídà bídà àdáda náà ló ní àwọn ọ̀tá ànábì ọ̀tá ànábì àfi sálámà sálámà wọn tún mọ bídà sálámà bàbá tó akọ ọkàn ondo ó túbọ̀ sí kó ti sálámà á òdu ọ̀sẹ̀ inú àdáda náà ní lẹ́tà àti ọtún máa lọ kó dípẹ́ bá ànábì tó gba lẹ́tà jọ láti lé tó bá tó wá dé màdínà wọn máa dà gbogbo windo tó bá aráyè ni o inú òbí dá o o lè má ra ayé lè kà fún anabi láti sọ gbogbo ń lò anabi tí wọn mọ wíkà lójú ayé ẹ gbóòlù tí wọn kọ nù sàárè àbọ̀lí sẹkẹtìrì kan nínú sàárè tí wọn mọ kà fún gbogbo ara dáadáa lẹ kọ́dà ẹlòmíì nínú àwọn alálàájì tó bá lọ́dún yìí o ní jẹ́ dé Madina ó lè náà wọn nílò ájì lọ́dún torí gbàgbọ́ rẹ̀ ni pé bíbẹ̀ sàárè anabi ò gbà ní hajj nígbà tó ń ṣe pé lílọ sí Madina kì í sara hajj o tẹ fún gbọ́dọ̀ gbàgbọ́ tó máa lọ sí Madina ike àníyàn tẹ ẹ kó lọ Madina kó lè ba aláǹfààní àti sèfàlàd nínú mẹsàlásì anabi Muhammad sallallahu alayhi wa sallam láàrin pèsè nǹkan mìíràn ń gbé ọ lọ ọgbọ́dọ̀ lọ torí kọ lọ bẹ tàrí anabi wò torí pé láti sọdọ rẹ hàn ilẹ ilẹ sẹlẹ tẹsí mẹsàgì wọn kì í di ẹrù báwọn arìnrìn àjò lọ sẹsìn bìkan yàtọ̀ sí mẹsàlásì mẹ́ta wọn lọ sẹsìn bẹ nínú àwọn àdáda lẹ táwọn èèyàn máa ń ṣe nígbà tí wọn bá fẹ́ lọ sí hajj òun náà ni obìnrin tó bá ti ní lọ hajj ọkọ rẹ àbọmọ rẹ àbẹgbọn rẹ àbábúrò rẹ àbíbàbá rẹ àbáwọn ẹni lọ sí ilé fún wọn wá láwọn so igi láàrin wọn àtọkùnrin ọlọ́kùnrin pé ọkọ tẹmpirari yìí ó sì lọ́kọ sí ẹ léwu wọn aláwọ̀ sọ yìí fún tẹmpirari yìí pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin wọn máa jọ pé wọléwọ̀de pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ní maka lọ ẹ máa ń pè bàbá kúdí sani bàbá kúdí yẹn alẹ́ fún àwọn ọkọ̀ visa a'udhu billahi minash shaitanir rajim eléyìí tó bí kọjá pé zina ṣẹlẹ̀ kọ́lẹ̀ lómi padà dé láti hajj ọkọ̀ visa lọ́ba lọ ọkọ̀ ọkọ̀ gidi a'udhu billah tó o bá ti lẹ́ni tí ó jẹ́ maharamu rẹ̀ jókòó lé ájúǹde sọ̀rọ̀ yẹn lórí ẹ̀. àwọn ẹjọ́ sì mójútó ṣe hajj àwọn lẹ́yìn fún very strict kọ́mọ́sá yìí lẹ́ fúnra mi ẹgbẹ́ sì làwọn lọ sí kí ló dé tó tara ẹ̀sìn tẹ́jì káwọn ọmọ ṣẹ lọ. tóbi ni ọba ti lọ́kọ rẹ̀ ti ń bá lọ ti ń bá lọ kò ní bàbá ti ń bá lọ àwọn tó lọ sílé wọ̀ fún kíkọ́ pẹ́ kójú kò ká ní kọ̀sẹ́ lọ nígbà tí ọba lọ hajj ọba sunkún omi pọ̀ lójú obìnrin tẹ́lẹ̀ náà hajj sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àbí tó ọba ní maharam ọjọ́ bó ti jẹ́ tọ́ wáyé o nínú àdáda lẹ̀ onílé lọ́sọ̀pọ̀lọpọ̀ máa ń lọ sí sáré Usman ibn Fodio wọ́n tó lọ hajj wọ́n lọ sí ọbaari sàárè Usman ibn Fodio ní Sokoto kótó ti kọ́ ọ lọ hajj torí gbàgbọ́ ọ ní kíkọ́ àbá lọ sí hajj láì jẹ́ pàwọn abẹ sàárè Usman ibn Fodio wò hajj àwọn òpè ẹgbẹ́ sọ̀kì yá sọ̀tọ̀dọ̀ lè má bàa dá takata rubbish nonsense kí ló ń wá lọ sí sàárè ni so bákan náà àwọn ẹlòmíràn lẹ Yorùbá tẹ́sí tó máa ń lọ sí hajj ó lè lọ sí sáré àfáàfá sáfá fúlàlà bí títí sẹ́lẹ̀ dáná náà bẹ̀ òdi ọgbà bá rọ̀ wọ́n rọ̀ jẹ́ ọgbà sí lórí ibo ló náà lọ ibi tí fúlàlà wà. ẹlòmí ẹ̀wẹ̀ ó lè lọ sí sáré àfáàfá ibi mọ̀ọ́lá àwọn ni mọ̀ọ́lá àwọn àwọn ọ̀gbọ́dọ̀ ńlọ́ọ̀dì sáláìsì fáwọn lọ dágbére fún mọ̀ọ́lá àwọn ẹgbẹ́ ẹlòmí kọ́kọ́ ṣe visa tiẹ̀ ọlọ sí ẹ wọ́n ti pè ẹ kọ̀ọ̀lá alimẹdìínà mẹ́kà la hawla wala quwwata illa billah olùfẹ́ lọ dá olùfẹ́ lọ dá gbére fún Ibrahim yàn ẹgbọ́n kan mẹ́ yàrá Ibrahim yàn sọ lọ dá gbére bàbá rẹ̀ bàbá rẹ̀ àti yá ẹ bọ́ọ̀lù ọmọ lọ́wọ́ àlọ́ sí ìsàlẹ̀ rẹ̀ wọ́n kọ́ tọ́wọ́ fún ló fi gbára gbóná kẹ́lí ṣe àwọn ọ̀sẹ́bọ kó tó wà lọ sí mẹ́kà. ọ̀dọ̀ wọ̀nyí o ẹ̀jẹ̀ ṣe travelling agency tẹ́ ń kọ́ síbẹ̀ pé kọ̀ọ̀lá Madina Mẹ́kà àwọn òbí la kí ni wọ́n lọ sí kọ̀ọ̀lá. ajẹ́sẹ́ ilẹ̀ ń lọ́nà àwọn lọ́wọ́ láti sẹ́lọ̀ ọlọ́run sọ pé ọ̀tà àwọn ní alẹ́lẹ́bẹ̀rẹ̀ wọ́sẹ̀kọ́ wọlé ọ̀tà àwọn ní alẹ́lẹ́sìn wọlé ọ̀dùwà ẹ má rárá ẹ lọ lórí àti sẹ́lọ̀ ẹ má rárá ẹ lọ lórí àti takùtọ̀ lọ oṣù zelhijja jama ọ̀nà ní kejìlá ìgbà ìsà aláàjì máa ń bọ́ sí ìgbà ìsà àti ní kàlẹ́ndà ìsìlámù máa ń bọ́ àti sàlàyé tó kákàdé àtọ́dún táǹkọ́ kí ni ìdájọ́ ẹ̀ gbéjà àdádálẹ̀. الإمام الفتني من سورة تفسير الموضوعات أوصى بقى حديث من صام آخر يوم من ذي الحجة وأول يوم من المحرم فقد ختم السنة الماضية وافتتح السنة المستقبلة بصوم فقد جعل الله له كفارة خمسين سنة إذا كان بعد الصيام جاء تقوى ذي الحجة وفي الصيام وجاء قوانين المحرم أجاك أتكفي أدوني بل الصيام وكذلك أجاك pẹ̀lú siyam àjẹpẹ́ ọlọ́run ọba pẹ̀sẹ̀ rẹ̀ rẹ̀ fún òdi wọn àádọ́ta ọdún àdéhìí irọ́ lásán ni bàbá yìí sọ pé fi hi kẹ́dáàbà àwọn òkúrọ́ ńlá méjì wà mí òkúrọ́ ńlá kàdá ti tó àbẹ́rẹ́ rẹ̀ wọ́n fẹ́ wá kó méjì kò ní kó sẹ́rìí bẹ̀ rárá nílẹ̀ ìgbà wà kọ́kọ́ máa. bàbá yìí tún ní àdìsí kan tó tún wá tó ní ìṣe awwali laylati min dhil hijja wulida ibrahim faman sama dhalika al-yawm kana kafarata sittina sana. wọ́n ní ní òru alákọ̀ọ́kọ́ nínú oṣù dhil hijja ìlú ọbí anabi ibrahim alayhi salam wọ́n á ní ẹni tó bá gba ọjọ́ yìí tó fẹsẹ̀ yá mọ̀ yọ jẹ́ pẹ̀sẹ̀rẹ́ fún ní òde wọn gbọ́sọ̀ ọdún wọ́n ní muhammad ibn sahel ọwọ́ àná àwọn ẹni gbàgbà wa yọba ó lọ parọ́ àdìsí má nàbí ó lọ má nàbí sọlọ bá àdìsí lọ bá nàbí sọ bá ọsọ àdúgbò fọlọ nígbà tó kúrọ sí wa ń bọ òtútù torí ẹjọ́ náà àparí ọdún ọdún gbogbo àdáda alẹ mi àdáda alẹ mi ká gbọ́dọ̀ jìnnà sí ní gbogbo ìjọsìn tí ẹ bá ṣe ọlá tí ń bẹ fún ìjọsìn ní gbogbo àsìkò kò tí ì sí ń bẹ fún ìjọsìn ní àsìkò ọjọ́ mẹ́wàá tálá kọ̀ọ̀kan nínú oṣù Dhul Hijja a sì máa pé inú rẹ̀ náà láti máa ṣe hajj ẹni tó bá ṣe hajj ọlá tí ń bẹ fún ike man hajja lillah falam yarfuth walam yafsuq kharaja min dhunubihi ka yawmi waladathu tó bá ṣe yọ̀dà bíi jẹ́kí ìyá rẹ̀ bíi báyìí. asima ọlá tí ń bẹ fún umra fún umra fún umra umra fún umra lópin ìgbà tá a bá dènà táwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìpẹ̀tẹ̀rẹ̀ ní ọ̀mà jẹ́ táwọn ẹ̀ṣẹ̀ kéékèèké. bákan náà atúmọ̀ ìṣe ẹnikẹ́ni tó bá fi hajj sílẹ̀ tó sì lágbára láti fi hajj ṣùgbọ́n kọ̀ láti lọ sí hajj ẹgbàá wọ́ọ̀rọ̀ ọgbà alásọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam ètò ọgbàgbà ni pé ó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ Umar radiyallahu anhu pé ẹnikẹ́ni tó bá lówó ó sì ní ọ̀nà tó lè mú lọ sí hajj ó ní tó lè palóso fúnra rẹ̀ tó sì lọ sí hajj ọkọ̀ láti sí hajj sawa'un alayhi amata yahudiyyan aw nasraniyyan ọ̀dọ́gba ó kú yahudi àti kókó nasara a'udhu billah àti aburú tó fi ṣe rárẹ̀ ni alówó má lọ hajj alálàáfíà má lọ hajj aburú tó fi síra rẹ ni ó ti dọ́gba pé kò di yahudi àbí kò di nasara ara rẹ ló fi ẹ yà tètè lọ sanwó sọdún yìí kọ́mọ bọ́ ọmọ lọ́wọ́ ó ní àwọn kúlé àjìní ó yẹ wá kúlé ó yẹ kúlé ó ní ikú ọ̀wọ́wọ́ ẹ̀rú ń báyà ẹ̀mẹ́yẹ ọ̀wọ́ wọlé ẹgbàá fi mọ́tò sí epo dànù náà tẹ̀ ń bo epo tẹ̀ ń so epo tẹ̀ ń gbé epo tẹ̀ ń gbé epo tí wọ́n gbọ́ fáwọn èèyàn tó bá nọ́mbà mi tó ń sọ́gọ́rùn mẹ́ta gbogbo ẹni tó sì kún náà jù èèyàn mélòó náà àsìkò tiwọn ló pé ẹni sásìkò rò pé ọ lọ́ọ́ bọ̀ tọ́lọ̀ fẹ́ni tí àsìkò tiẹ̀ náà pé ẹni tó lọ́ọ́ ájì òde bá dáa sásìkò bá ti sókò sádọ́gbà sí torí di eléyìí báyìí yóò ti ṣe lọ hajj mọ́tara rẹ jẹ ọ mọ́tara rẹ jẹ ọ aha nínú aburú nínú aburú táwọn yẹn máa ń ṣe. ní àsìkò hajj onáni kí wọn lọ hajj láì jẹ́ pé ọlọ́dágbére fáwọn òbí rẹ̀ ọlọ́dágbére fáwọn òbí rẹ̀ eléyìí bó jáì kò yẹ fún ọmọ ṣẹlẹ̀ ẹni gbèsè tó lọ sí hajj nínú aburú ni ẹ o wà lọ bẹ́ẹ̀ ni lówó ẹni pé owó kókó tó fi fáwọn èèyàn bẹ lọ́rùn kò àwọn èèyàn padà hajj kí lọ ò tí ì rọ́nà hajj dáwọ́ àwọn èèyàn padà fún wọn. ẹni tí ń fi lọ hajj ní ìlọsọ ńlọ nájú àwọn kan lọ gba tẹ́gùn ní gbà wọn lówó ọdọọdún nílọ ọ̀ǹtara rẹ jẹ ni o ọ̀ǹtara rẹ jẹ abẹ́jọ́ pé owó tó ń mú lọ sí hajj a owó yẹn clear owó yẹn clear sowó olè ni àbí ìsowó olè òun náà mọ̀ lẹ́tọ̀ọ́ ń òun náà ṣe ìwé bá ní mú lọ eléyìí ọ̀dà o bákan náà ẹni tó sọ yìí pé ọlọ sí hajj ní káwọn èèyàn lè máa wá pàdé rẹ wọn máa ṣe hajj ajá ìtòkè lọ hajj aburú ni o aburú ni a sì ti máa iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìtọ́jú àlọ́dọ̀ sí wọn ni kò kẹ́yìn máa nù hajj sábà kéèyàn ò ní ìdìbò ọ ah! nígbà tá a gbọ́ àràfá tí ọba kan yín mánu oní ọmọ ọrùn gbogbo àlọ́ yẹn ní ọmọ pa àlọ́ àmọ́ tí yín bá ti ń bẹ̀rẹ̀ kẹfẹ́ kọ́rọ̀ tó tọ́rọ̀ ó ti borí ṣe é ájì. irọ́ lásán láì jẹ́ kí wọ́n mọ̀ wípé kájí ètò kákàlọ́ dúró nídìí káábà pẹ̀lú ọkà tó dọ̀tí pẹ̀lú oníkó bú tara o níta àgbàlérò pẹ̀lú hajj onáà ní ká súnmọ́ lọ pẹ̀lú ọkà síwájú ká tó súnmọ́ pẹ̀lú ara eléyìí ò lè ṣe é ṣe sẹ́ni tí ọba nípa ẹ̀ lọ. ẹ̀rù mẹ́yìí èèyàn inú wọn fi ń lọ hajj kí sí nítorí sọlọ àfi nítorí kó lè bá a máa fi ṣàpèjúwe pé àràfà kẹ̀ẹ́dógún ni àràfà mi ti pọ́ gbòdì ntí ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ hajj ni wàláhì tí wọn náà bá lọ hajj for the first kò ní yẹ ọ lẹ́nu ó rí wọn dáadáa láì jẹ́ kó sì ṣàlàyé torí gbogbo tí wọn ní ká ṣe lẹ́sìn gbogbo bẹ́ẹ̀ fi ká sẹ́kọ̀ọ́ ní ṣe bẹ́ẹ̀ àtòjìjẹ ní ọmọ ìṣòjì àhàn ah, ah, ẹ̀dì ṣe ìṣòkà ṣẹ̀ṣẹ̀ ń wá tọ́lá ń jọba síbi abẹ́sẹ̀ ọ̀daràn fọ́pẹ̀rẹ̀ mi ò ní pẹ̀rẹ̀ ká òkú ká sí àkọ́kọ́ àbí òye irun wọn pọ̀ irun wọn pọ̀ àwọn ọ̀daràn àmọ́ntíngé wọn lọ ájì dùkú wọn sọ̀fẹ́ sírò iye kàlẹ́ndà táwọn ti ń lọ hajj lọ ẹlòmíì ló sọ pé ogún ọdún ni ti ń lọ hajj tọ́bi òsílẹ̀ tó ń dàbí ẹran aléyá tọ́ bákan náà nínú àdádálẹ̀ táwọn alálàájì máa ń ṣe oní àdìgbò tó bá ti dé di kàába gbogbo gírí kàába ni ọmọ fara gbó yọmọ fara gbó yọmọ fẹfẹ gbó yọmọ fara gbó yọmọ fẹfẹ gbó pé kíni owó náà ni tẹ̀wọ̀n pé tí owó bá ti bọ́ sí fáwọn ọ̀pọ̀lọpọ̀ kí làwọn ò ní láyé owó ni wá ìdí nu àwọn náà ti gbọ́n báwọn ti mójútó kàába wọ́n ti di pé àwọn èèyàn tó ń pọ̀ wọ́n tó ń pọ̀ wọ́n yàrá ọmọ ká aṣọ kàába sókè wọ́n máa ká sókè wọ́n máa ká sókè wọ́n máa ká sókè wọ́n máa ká sókè yóò fi ga ju bí gbogbo wa ṣe ga lọ búlọ́ọ̀kù lẹ́ẹ̀ máa rí nítorí kí ni tọ́ba ga tóbi tọ́wọ́ tó àwọn èèyàn ò rí káwọn gé aṣọ ìwálé náà ni torí ìgbàgbọ́ wọn ni pé òbí gbogbo ntòmí tó ń bá rí gbé ń kéré torí tabẹ́tabẹ́sẹ́lẹ́ tabẹ́sẹ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ wọlé o. <laughs> tó ń bàbí lè rí bíntìrín nínú aṣọ káàbà ẹni káwọn ọmọ sọ sómi gbogbo tó bá ti ẹ̀ láyé mú sèyí náà àwọn àdáda lẹ́nu kọ́ sọ ara rẹ ẹnìkan kọ́ wá sí ah, káàbà ti dára mi kì í dára mi ń bolí lọ fún dára mi wọ́n ká sókè nítorí ẹ̀yin olè tẹ́tẹ́ rí aṣọ tó o fẹ́ yé ntọ́ka sọ fi ká sókè mi bìtẹ́lí tìlù bá ti fà àdáhùn yẹn ti fà fẹ́ẹ́ sọ wọ́n mọ ẹ̀rí ọ̀sẹ̀ bí kámẹ́rà tó o bá tó kò di aṣọ ń gbà o. wọ́n sọ aṣọ lẹ̀ àbẹ́tọ́ àti kéèyàn ti pọ̀ ẹ̀rọ akásìkò kálukó oṣù mi. ẹ ti mọ̀ sọ́nà bisọ̀ lọ́wọ́ àdìsọ̀lọ̀ kọ́ sọ́wọ́ kan fi kẹ́kẹ́ lára kàába àyàfi rúkúnà yamani àti rúkúnà hajar al-aswad orígun aliyamani àti orígun tí òkúta dúdú wa lànàbì fọwọ́. sọ̀ sọ̀tọ̀ ó dúró lára al-multazam ògiri kékeré tó ń bẹ láàrin. ibi tí lẹ́kùn kàába ti bẹ̀rẹ̀ síbi tí hajar al-aswad wà àyè kékeré rẹ̀ anábìjú ń bẹ̀ ọlẹ̀ mọ ara yìí yẹn àkọọ́lẹ̀ sí wà pé sẹ́yìn bá lè bẹ́ lọ́nbẹ̀ yẹn o lè tọ́ lẹ̀ má bẹ̀ tọ́ bẹ́ lọ́nbẹ̀ àyè gbígbàdùà wọ́n akókó tó lẹ̀ má rún tó ní ti pé gbogbo yín ká wọ́n lọ́ọ́ àti sọ̀gbà níta òun yẹn ti pọ̀ ó fún ọ̀pá má bẹ̀ gbọ́ wò. tó wò kọ́ lágbára káńdì ọ ni wọ́n fọ́ tó gbé tó wọ́n tẹ̀ra wọn pa olùkéré tó wò pé à ilé ìlú tí wọ́n ṣe tírénì tí wọ́n jọ́ọ̀gì torí di eléyìí báyìí tó ń gbìyànjú pé àwọn obìnrin mọ aláìgbẹ́sìn yìí ó ti lọ síra báyìí àwọn ọkùnrin pé àwọn débi tí hajarul aswad wà náà ni tẹsí mọ káwọn ọ̀daràn wà táwọn ọbẹrù ọlọ wọn àwọn onímọ̀ pé káàbà la wà wọn máa máa máa lẹdí máa wọn máa fún pọ wọn máa fún pọ wọn gbà wọn ló múra ẹ wá bì wọn ló múra ẹ wá bì. torí ẹ yàtọ̀ sí eléyìí mọ̀lẹ́sẹ̀sẹ̀m hajarul aswad rukn yamani òsì ní fọwọ́ kàlára káàbà. sẹ́mi pé òzó pọ̀ láàrin àwọn mùsùlùmí wọn ọ̀gbẹ́ sì yìí kàábà lásán lọ́ọ̀lọ́ọ̀ ẹlòmíì everything nínú mọ́tíláṣí yọmọ tẹ̀kẹ́ra yọmọ fọwọ́ra yìí. ibi mọ̀kọ́mù Ibrahim Ibrahim ẹni tó bá ti ti olùkọ́ ń ga jù ọ lọ yóò fi orí rẹ sàn ka kíní ike tí wọ́n ṣe si Ibrahim sí o ike ni wọ́n ti ṣe wá. wọ́n á mọ̀ ra sí àlùbáríkà sínú àdáda lẹ́nu. ìgbà pé ọwọ́ òun ò ní ka tówẹ́lì tó wà lọ́wọ́ rẹ̀ wọ́n á fẹ́ ra ó ra ogún gbogbo bá délé àbí wọ́n sọ ọ́nà omi fún mu yóò gbádùn à ẹ má fọ ọmọ tí o tí mu ni ẹ o aha sọ eléyìí nínú àwọn àdáda alẹ tó wà nù nínú